قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون قال الله àyà kọkàndínní ogún lẹ́yìn ti ọgọ́rùn-ún méjì. ọlọ́run ọ̀la wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ fún wa nípa àwọn òfin míì. òfin yìí ọwá látàrí ìbéèrè tó ní béèrè sí ọlọ́run ọba dáhùn ní ìdáhùn tó ṣe wípé ọba mi ó sì bá gbogbo ọjọ́ ànábì sọ̀rọ̀ wá àdúrà mi ní gbogbo àyíká yìí àti ní gbogbo wa. ọlọ́ni yẹn tẹ̀lé wọn kí àlẹ́ kọ́mọ̀ yọ̀ ẹ̀mẹ́. ànábì sallallahu alaihi wasallam léèrè wọ́n ń bí ọ́ léèrè nípa ọtí àti tẹ́tẹ́. kí ni ìdájọ́ ọtí mímu kí ni ìdájọ́ tẹ́tẹ́ títà. ọlọ́ni qul fīhimā ithmun kabīrun dáwọn lóhùn wípé fīhimā ithmun kabīrun ẹ̀ṣẹ̀ ńlá ńbẹ nínú ọba mọtí ẹ̀ṣẹ̀ ńlá ńbẹ nínú kàtà tẹtẹ wọn mẹnẹ fi ọyìn náà dé àwọn àǹfààní ti ń bẹ ńbẹ fáwọn èèyàn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ nínú méjèèjì ṣùgbọ́n àwọn àǹfààní tó ń bẹ ńbẹ fáwọn èèyàn. وإثمهما أكبر من نفعهما ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ méjèèjì ẹ̀ṣẹ̀ tí ń bẹ lára méjèèjì ó tóbi ju àǹfààní tí ń bẹ lára méjèèjì lọ. ويسألونك ماذا ينفق wọ anabi sọlá sọlá léèrè nípa kíni káwọn máa ná èwo ni káwọn máa ná láti fi tọrẹ èwo ni káwọn máa ná nínú owó láti fi sàánú kó lè làákù dáwọn lóhùn wípé èyí tẹ́ ẹ máa ná láti fi tọrẹ èyí tẹ́ ẹ máa ná láti fi sàánú nínú owó òun náà ní. العفو السهل اليسير الفضل ìtọ́rọ̀ تلي سنتين بكاتات ní يعني bùkátà كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون báyìí ọlọ́run bá máa ń ṣe àlàyé àwọn àmì rẹ̀ fún yín bá jẹ́ni tí wọ́n máa ń rò pẹ̀lú bá jẹ́ni tí wọ́n máa ronú. ayà ti ń sọ fún wa nípa ọtí pé ń bẹ nínú àwọn Al-Qur'an tó ṣe pé ìbéèrè ló bì ìbéèrè ló mú wa ní ti ń bẹ nínú àwọn Al-Qur'an èyí tó wá láì jẹ́ pé yẹn ti béèrè nípa rẹ̀. ìbéèrè tí wọ́n ṣe ọ̀dà lórí ọtí àti tẹ́tẹ́ títa ẹni tó ti ṣèbéèrè àwọn náà làwọn olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo ní ìfẹ́ máa báwo ọ̀nà wo báwo láti sìn lọ ọ̀nà wo láti gbà. wọn bí anabi sallallahu alaihi wasallam lẹ́yìn bẹ́ẹ̀ bá ti ṣàlàyé síwájú nípa àwọn àbẹ́rẹ́ tó wá lórí ìṣiríṣi. ìjọ wọn ti béèrè nípa rẹ̀ alhamdu àkọ́kọ́ nù ẹlẹ́kẹ̀dì alimẹ́yìtẹ́lì wọ́n ti béèrè nípa alhamdu ọtí ẹlẹ́kẹ̀dì alimẹ́yìtẹ́lì tẹ̀tẹ̀. wọ́n ní alhamdu ọtí tẹ̀rí yẹn òun náà ni wọ́n ní wọ́n mú látara hamara yàmúrò hamran ìdá sátara wàhán pa wọ́n ní tuma rẹ̀ ní kí n kò gbọ̀ǹkan ọtí ntí bu ọpọlọ ni ìtumọ̀ ọtí nù èdè lárúbáwá o khamru eŋti máa bu ọpọlọ mẹlẹ tí nǹkan bá ti bu nǹkan kò ní jẹ́ kí nǹkan yẹn function ìjọ ṣiṣẹ́ rẹ̀ àtàtì nǹkan bu ọpọlọ ọpọlọ ò ní ríran rọ̀ kan kò ní gbàgbọ́ yé nǹkan máa ń bá a sọ̀rọ̀ oníta tó yanjú ìjọba dáwọlé xamuru wọn ní nínú rẹ̀ ní gbólọ ximáwò ximáwò tí a máa pe ntóbìnrin máa fi borí ximáwò. bákan náà gbogbo tó bá ti lè bọ nǹkan kan xamuru wọn fi gbogbo tó bá ti bọ nǹkan kan máa lẹ xamuru sòrẹ́ ti ta bóòlù tá a máa ń lò láti fi bọ nǹkan xamuru náà o fi bọ tirela o fi bọ simẹ́ntì xamuru àwọn èèyàn máa wò ah, ká xamuru báwọn ọtí báwọn so èdè lágbára ni wọ́n lò èdè lárúbáwá ni gbogbo tó láti bò kankan má lẹ́kí lórúkọ rẹ̀ xamurun. inú rẹ̀ náà lọ́rọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam jẹ́ nílẹ̀ bá ti so tẹ́ẹ̀ bá wọlé lọ́sùn xamiru aniyatakum ẹ̀bù àwọn abọ́ jẹun ẹ fi wọn lẹ̀ ẹ ti dẹkun lé fi lẹ̀ ẹ náà ẹ sùn pẹ̀lú náà tẹ̀ sàálẹ̀ tí pàdé fẹ́ iná ṣèkọ́ láàyè tàbí ọ̀làpá àlẹ́ mi ni tìrúkọ àṣìṣàn ní ọ̀làgbára láti sí gbogbo tẹ̀ bá ti subhanallah ọ̀làgbára láti sí abọ́ ẹ̀wọ̀ náà ọba agbára pọ̀ ọlọ́wọ́ ọba ọ̀sọ̀ wa gbaranta wa ń wò pé ah títí nǹkan lásán àlọ́ náà kò fún àṣetán lágbára láti fi fún abájú. òkè sílẹ̀kùn wọ́n ló sì lélẹ̀ tí ìwọlé irú ẹ̀ ló jẹ́ pé tó o bá ti dárúkọ náà tó o bá fẹ́ wọlé jọ àrò àwọlé pẹ̀lú ẹ̀ wọ́n náà kúkú mọ̀ pé láì sílẹ̀kùn ò lè wọlé. ṣùgbọ́n màdùmá ti fa bọ́ọ̀lù tó ọ̀pá dé ètùbọ̀ tọ̀ sínú abọ́. tó inú rẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ti wáyé pé kàmírù àníyàdàkùn wọn ti ọtí ní ọtí khamru nítorí pé lè anna khamra tọkùmùrù làákùlà torí pọ́ ti máa ń bu ọpọlọ ọtí a máa bu ọpọlọ tí ìyẹn bá mutí ọtí yóò bu ọpọlọ rẹ̀ so bíbò tí máa bu ọpọlọ ibẹ̀ ló ti yá ọkọ. tọ́ ǹjẹ́ tí lè bá yé wa nǹkan wọn fi sọ tíkọ́ lọ́jà ìpè tó bá yẹ pé ọtí tí wọn fi ọkà bàbà sẹ́ni pé lọ́rọ́ dábàá yàtọ̀ sí èsì wọn bá ṣe tọ́jú burúkutu yàtọ̀ sí sẹ́pẹ̀ yàtọ̀ sí wọ́n ti pè é àti sẹ́yìn mọ́ so pé gbogbooro yìí ti sẹ́ fi sí lọ́jà jẹ́mà ó lè jẹ́ dẹ̀bí ni wọ́n fi sọ sí ọtí náà ó lè jẹ́ búrẹ́dì wọ́n fi sọ sí ọtí náà ó lè jẹ́ omi kan wọ́n fi sọ sí ọtí náà ó sì lè jágbàdo wọ́n fi sí ọtí náà ó lè jọ ká bàbà ọtí náà gbogbo ohun yòówù tẹ́lá ti ṣe ọtí ni nítorí di eléyìí níta ti ṣe kọ́lọ́jà àdọ̀tí wa ká kí ni ṣe bóò ní ti sọpọlọ so torí pé. ẹnu àwọn olùmọ bákan náà alùpẹ̀mọ́r alùpẹ̀mọ́r tẹ́tẹ́ ìnáwó gbé tẹ́tẹ́ yẹn gbà ọlọ́jà o àní tẹ́tẹ́ ni tuma tẹ́tẹ́ òun náà ní pé gbogbo ń tá a tá a ṣe onífẹsẹ̀ ń pè é gbà láyé jàgìlíyà oníbó tó ṣe dà láyé ọ̀làjú ṣùgbọ́n tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ń jẹ́ ẹnu àwọn olùmọ̀kò nípa pé gbogbo tẹ́tẹ́ gbogbo bó bá ti lè wù kó rí haram gbogbo ọ̀nà tó máa gbé gbà gbogbo ọ̀nà tó máa fi ń ta haram nínú fẹ̀sùn náà wọ́n pọ̀ ní mẹ́sìrò nítorí lè máa bí hìmínà lè yásáwò mínà lè yásárì rírí ń bẹ lára tẹ́tẹ́ iná fi pè ní mẹ́sìrò ìyẹn ni pé èèyàn á máa tara rẹ̀ rí iná fi pè ní mẹ́sìrò rírí ń jẹ mẹ́sìrò tọ́ ọ bá ta tẹ́tẹ́ ká fi náírà kan dà ó sì ti kó rí one thousand rírì o nítorí wọn máa rí látara rẹ o ni wọn ti pè ní kíni láìsẹ ó tilẹ̀ jẹ́ pé o lè dá gbàgbà kó mú nǹkan o mẹ́sìr náà ni tọ́lẹ́ ní kọ́ sáré mú àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ orí mú o tún sẹ́lọ̀ orí mú ọ̀sẹ́lọ̀ sọ eléyìí ní méjì tí wọ́n ń ṣe béèrè nípa rẹ̀. àwọn olùmọ̀wá wọn ni máa askara kathiruhu fa qaliluhu haram máa ń askara kathiruhu fa qaliluhu haram. وما أكثر قليله فحكمه بين wọ́n mẹ́nu bà èyí tètè mà dájọ́ rẹ̀ ṣùgbọ́n ètí dájọ́ rẹ̀ ti yé wọn è sọ torí pé al-ma'lum kal-manqul bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí à. wọ́n ní nítorí pé tá a bá mu pípọ̀ rẹ̀ yóò mú wa hún ríra torí pọ́pọ̀ ajẹ́kẹ́ bíntín rẹ̀ náà kọ́ haram wọ́n ní bàtà ọba mú tó mú tó mú tó mú kó tó máa hún ríra tó o bá mu kínkínní rẹ̀ kọ́ haramu. ètò ajẹ́ pé kéèké rẹ̀ gan-an ní ẹ̀ bá ti fi kanu ní ọ̀bẹ̀rẹ̀ sí ń rírà ó náà kọ́ haramu. tó eléyìí ti yé ṣùgbọ́n ètò jẹ́ pé wọ́n mú wọ́n mú wọ́n mú àdéhùn kan wọ́n tún mú àdéhùn kan wọ́n tún mú àdéhùn kan kókó tó di gbígbà rò. tó eléyìí kékeré rẹ̀ náà kọ́ haramu. ẹni tó yẹ pé bíntín rẹ̀ tẹ́lẹ̀ náà yóò mọ ọ̀hún rírà. èsì yàtọ̀ láàrin kékeré àti ńlá àti púpọ̀ tì. tọ́ ìjẹ́ tó bá yé wa báyìí ọ̀nbẹ nínú àwọn mùtí ẹni tó sì kó lè mú kátọ̀ nǹkan tí ọkàn máa ara mi tó bá jókòó sí i ọwọ́ ògidì pé nǹkan ń ara ni yóò tún sọ̀rọ̀ yóò tún gbọ́rọ̀ yóò àgbẹ̀kọ̀ ara ẹ́ ìgbà tó ti dára má tó ti dára tiẹ̀ tó ti di ọ̀daràn pọ́nbélé nípa kásá máa dá ọ̀rùn àwọn tí ń gbé nù rẹ̀ níṣẹ́ mú náà nìkan jáde so ọwọ́ nítorí pé òmù òmù ahọ́n ríra òmù kọ́kọ́ lò wọ́n mọ̀ sẹ́ so halal nìkan halal bá wò àní máa sára kẹsì ìrùhó ọ̀kọ́lé lówó haram. torí di eléyìí báyìí apá nínú àwọn olùmọ̀ wọn ní dájúdájú o ọlọ́run fi kankan lẹ̀ nínú àpọ́nlé àti dáadáa àbí kọjá pé ó ti fúnjọ anabi wa muhammed sallallahu alaihi wasallam nínú àpọ́nlé àti dáadáa tó ti fúnjọ yìí ó náà ní wípé ọlọ́run ọba kò sí àwọn òfin rẹ lé wa lórí ní ẹ̀ẹ̀kan náà lápapọ̀ kò sí gbogbo òfin. tí ń bẹ nínú òfin ọlọ́run nínú islam ọlọ́run ọba kò ṣe gbogbo ẹ̀ ní òfin fún wa ní ìjọ kan náà lẹ́ẹ̀kan náà torí tó bá ṣe bẹ́ẹ̀ yọ pa wá lójú torí ẹ̀ kàkà bẹ́ẹ̀ ńṣe lọ́lọ́run bá ń ṣe àwọn òfin yìí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí tó fi wá débi tó dé bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá ṣe ṣe nípa ọ̀rọ̀ ọtí ọtí tẹ́ àwọn èèyàn máa mú láyé tí ti islam tó dé ìgbà tí islam tó dé tán wọ́n tún mú àwọn mùsùlùmí náà mú nígbà tí islam dé torí wọn ọmọ dé wọ̀ ọlọ́run ló ti pè lé wọ̀ tó ẹ̀sìn máa ń pé ọ̀rọ̀ pè lé wọ̀ a kì í fi ọpọlọ lásán pè lé wọ̀ gẹ́gẹ́ bó à ń bò káàdà láti mà dájọ́ ọlọ́run nípa rẹ̀ kó tó di pa àkọ́tọ̀ àbí ọ̀tọ̀ sòṣùgbọ́n àmà pé yàtọ̀ sí tọ́lọ̀ ń sàlàyé fún afọ́nsẹ́ léèwọ̀ gbogbo nǹkan yòókù tí ò sọ pé èèwọ̀ ni ìdájọ́ rẹ̀ ní pé kí ni ẹ̀tọ́ ni pàápàá ní kàńtà ń jẹ dààmú. كلا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه ala afọ àìmíní ẹ̀tọ́ àmòhò èmi ò rí nǹkan kan tó lọ́n ṣe léwọ̀ nípa nǹkan jíjẹ fẹ́ni tó fẹ́ jẹ nǹkan yàtọ̀ sáwọn nǹkan tó lọ́n bá mẹ́rin. fi hàn pé gbogbo kájẹ kámu ntọ́tọ́ kájẹ ntọ́tọ́ kámu pé ìtọ́ pọ̀ jù nínú àwọn nǹkan ẹ̀tọ́ ni wọn ẹ̀tọ́ ni ọtí àwọn mùsùlùmí náà mutí níbẹ̀rẹ̀ islam kọ́nà ọ̀bọ tó ṣe léwọ̀. àyà tó wá àwọn adúlá lónìí ó là kókó àyà tó náà wá kó kalẹ̀ nípa ọtí. àkókò àyà tó náà ń sọ kalẹ̀ nípa àdájọ́ ọtí mímu torí ń béèrè àwọn náà ń fura gbé dáàmú tí èdè ká máa tí èdè ká gbọ́ tí wọ́n máa ń wí má níta mu tí èdè ká ṣe làákàyè tí kìíní ìtọ́ àbí ọ̀tọ̀ wa sọ àyà yìí kalẹ̀ kẹ́ni tó ní làákàyè ọ̀tá ara rẹ̀ má sọ̀dà àbí ọ̀dà á ọlọ́run bá wa dà á pọ̀ wa dà á púpọ̀ eléyìí fi hàn wá mà nínú ń pè ní tàrí التدرج في التشريع ike ká máa gbé ìgbésẹ̀ yẹn díẹ̀ díẹ̀ nínú sísòfin nítorí tọ́lọ̀ ọba bá ti òfin lẹ́ka náà wàláì ọ̀pọ̀lọpọ̀ nílé sí wọ́n ṣùgbọ́n náà ọba wa màtó ti gbọ́ ká gbà dá wa ọmọ wa dáadáa ọmọ tó so àwọn òfin yẹn díẹ̀ díẹ̀ ni wà díẹ̀ díẹ̀ ni wà àwọn sì béèrè wọ́n fẹ́ mọ̀ ṣé ọ̀tọ̀ ká máa mutí ni àbí ọ̀tọ̀ ká mutí níta àwọn fẹ́ mọ̀ àmọ́ náà mọ̀ ọ́ tó bá náà la ẹ gbọ́dọ̀ mú mọ́ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ yọ ọmọ tọ àyà yìí sọ̀kalẹ̀ Ọlọ́run ọba ní yẹsàlùmù nàkàánì lọkọmìrì wàlùmẹyìsẹrì wọ́n bi wa níbi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlá léèrè nípa ọtí àti tẹ́tẹ́ títa. ẹ wá gbọ́dọ̀ olùfi ìhìmá edmund kebirun dáwọn lóhùn ife ẹ̀ṣẹ̀ ńlá ń bẹnu méjèèjì. wọ́n máa ná tọ́wọ́lì náà sí àwọn àǹfààní ti ń bẹ́ẹ̀ báwọn yẹn. ẹ̀ṣẹ̀ ńlá ń bẹnu méjèèjì àǹfààní ti ń bẹ́ẹ̀ sẹ̀wẹ̀kú làákẹ́ olùlàákà nìyí ẹsẹ̀ ń bẹ́ mẹ́ àǹfààní ti wà bẹ́ẹ̀. ṣé fifty fifty ni wọ́n jọ mú ni ipe ẹsẹ̀ jẹ́ fifty percent àǹfààní ti jẹ́ fifty percent. èèyàn lè kọ́kọ́ rò bẹ́ẹ̀ ní àwọn akọ́gbọ́ ọ̀rọ̀ yìí wípé ẹsẹ̀ ń bẹ́nu méjèèjì o àǹfààní ti ń bẹ́nu méjèèjì fáwọn èèyàn. ọlọ́run bá wa wá yan wọ́n ètò mọ̀hùnmáà akbaru min naf'ihima ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ méjèèjì ẹ̀ṣẹ̀ tí ń bẹnu méjèèjì ó tóbi ju àǹfààní tí ń bẹnu méjèèjì lọ apákan nínú àwọn mùsùlùmí nígbà tí wọ́n gbọ́ àyà yìí wọ́n ti sá fún ọtí pátápátá ntòsí pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó tóbi ju àǹfààní rẹ̀ lọ sọ yẹ kó ńlá ta òtún sẹ́kù lórí pé mo ti kọ ẹ̀kọ́ sẹ́kù mọ́ pípùn wọn sakọ́ tí mo mú bi nítorí wípé <clears throat> darul mafasidi muqaddamun ala jalbil masalih nínú òfin ṣẹ̀ríà ká fún aburú sísáfá burú làá máa ń tì síwájú fífa àǹfààní mára. ìgbà tá a ti sọ pé ẹ̀ṣẹ̀ mbẹmbẹ aburú ni dáadáa ti mbẹmbẹ nfààní wọn wá ní aburú rẹ̀ tí tẹsẹ ọ̀pọ̀ ju àǹfààní ti mbẹmbẹ lọ àjẹ pé má fi ìmá mímà sàdàdé ọ̀ọ́lẹ́bùn ní ti mbẹmbẹ ní aburú ńlọborí kí ló ń là ká o sèé yọ ta torí pé nùfin sẹ̀rí àti nǹkan méjì bá wà ọlá àǹfààní ọlá burú àǹfààní rẹ̀ lọ́pọ̀ jù òfin ọlọ́run ní pọ́tọ́ kò lò ọlá àǹfààní ọlá burú aburú rẹ̀ lọ́pọ̀ jù òfin ọlọ́run ní pọ́tà ọlá àǹfààní ọlá burú wọ́n sì jọ dọ́gba òfin ọlọ́run ní pọ́ gbọ́dọ̀ sí i màtá ti jọ dọ́gba torí pé darukul mafasidi muqaddamun ala jalbil masalih kásá fún aburú ni láti síwájú fífàǹfààní mara tọ òfin tó máa ń ṣe àyà yìí kan ti tó láti mú gbogbo mùsùlùmí sáfọ́tì nítorí pé àlùfẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ẹsẹ̀ tẹ́ rí yẹn haram haram lẹsẹ̀. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم إنما قل إنما حرم ربي الفواحش sọ fún wa pé ìjọba ń sílé ìwọ̀ kò ju àwọn àṣetúnṣe lọ máa bọ́ ọ̀rọ̀ mi ń háwọn ọmọ ọ̀bọ̀tọ̀ èyí tó hàn àti tó pamọ́ wọ́n ìsmà àti ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà ń kọ́ haram ọlọ́run ti ń sọ fún anú àyà yìí pé kólúfì hìmá ìsmọ́n kẹ̀bìrún ẹ̀ṣẹ̀ ńlá mbẹ́mbẹ́ ètúnṣe ìsmọ́n sọ̀gírún ẹ̀ṣẹ̀ ńlá ìmẹ́nu méjèèjì ètò túmọ̀ sí fúrúbùrù khamri kẹ̀bìrún tún mìíràn kẹ̀bẹ́ẹ̀rì ọtí mímu ẹ̀ṣẹ̀ ńlá kan ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kí ni tọ́sẹ̀ kù níṣẹ́ lọ́yẹ̀ kí èèyàn jìnnà sí pátápátá nítorí kí ẹ̀ṣẹ̀ haramu nìyà lẹ́yìn rẹ̀ ìgbà tí àwọn kan ti tún sẹ́kù lórí ọtí mímu yìí náà ọlọ́run sọ àyà kejì kalẹ̀ ọlọ́run ní. لا تقربوا الصلاة وأنتم سكارى يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون أيها الوابود أتوا الصمان كيكما نبتهم ريرا ẹ̀dìmọ̀pá kìrún lẹ́ẹ̀márùn ló má ìyẹn wa mutí láago mọ́kàn láàárọ̀ á sì kírun bóhùn láago méjì láàbọ̀ ọtí wọn ń pa wèrè rẹ̀ títí ọtí òfin lẹ̀ ó ń ṣe wèrè títí àtúrò fi tó ọlọ́run lọ́wọ́ gbọ́dọ̀ dédìí irun nígbà tó ń rírà ó lè yẹn dédìí nǹkan mímẹ́ o yóò postpone ọtí yẹn kò ní mú kátó ké bóhò yóò tún àwọn kótó ń bá mú lẹ́yìn bóhò tí yọ ń wọ́n kú lára òun kótó di áfù kò dájú ok ẹjọ́ wọn sọ di ẹ̀yìn áfù so tí áfù bá dó tó bá mú sí yọ ọmọ òkú tí yóò kú bẹ́ẹ̀ kótó di magre ah kò dájú ẹjọ́ di ẹ̀yìn ṣáì tòsẹ́ mọ̀ pé àsìkò tí ń bẹ lẹ́yìn iṣẹ́ ìsásùfà ókun àbí ògùn tọ̀ wọ́n bá máa di títí di ìdálẹ̀ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àsìkò tẹ̀ ọ̀run ríra àtẹ́tẹ́ alẹ́ mú mẹ́tẹ̀ kó lò títí ẹ̀yin náà fi máa ń tẹ̀ ń sọ lọ́rọ̀ èyí tó túmọ̀ sí pé tó mu tí kìí máa ń tẹ̀ ń sọ lọ́rọ̀ yóò bu bàbá rẹ̀ yóò bu ya rẹ̀ yóò bu ọlọ́ọ̀gá. lẹ́yìn rẹ̀ ọlọ́run tó sọ àyà kalẹ̀ àwọn kan gbọ́ àwọn tó sẹ́kù apá kan nu wọn tún fi lẹ̀ pé a ntí o ṣe pé bẹ́ẹ̀ bá mú èèyàn gbọ́dọ̀ kírun ọ̀hán lélẹ́yìn. lẹ́yìn rẹ̀ ọlọ́run bàbá tún sọ àyà kalẹ̀ torí pé wọ́n tún bi anabi ní sọlá àzọlá àníkọ́lọ́ ọ̀hún ti ẹ̀ àyà tó fi hàn wá pé kí ni ìdájọ́ kínní gan-an wọ́n ti sọ wọ́n ti sọ tó lẹ́yìn rẹ̀ lọ́lọ́wà ni. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون قال يؤسوا níṣẹ́ lọ fẹ́ dá ọ̀tẹ̀ lẹ̀ láàrin yín àtìbínú ara ẹni látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa níṣẹ́ tó fẹ́ àtìbù lára yín nínú rẹ̀ nù ọfẹ́ dá ọ̀tẹ̀ lẹ̀ láàrin yín ẹ̀dínkọ́ ẹ̀fẹ́ ran ara yín ẹ̀ tún máa bínú ara yín ẹ̀ máa dìtẹ̀ mára yín ẹ̀ máa bínú ara yín ètò túmọ̀ sí pé ọtí èbí tọ́ àti àwọn àbí ọtẹ ẹni káwọn mi tó máa fẹ́ ti tẹ ní tiwọn ní káwọn pàdé ń bá gbà tó máa pàdé ń bá àfa ibẹ̀ ni wàhálà oṣù bẹ̀rẹ̀ yọ káwọn sọ bá wọn ti bá tiẹ̀ jẹ́ wọ́n mú ògógóró lápá kan wọ́n sì máa sọ̀rọ̀ bí wọ́n ti bá tọmọlàkejì wọn jẹ́ lágbọ̀nkejì wọ́n ń daṣẹ́ pẹ̀ sọ́nà fún wọ́n sì máa wọ́n náà wọ́n sì máa bínú ọmọlàkejì wọn. bákan náà nínú tíṣe tọ́ni tó fẹ́ẹ́ ṣe tó fẹ́ẹ́ rí yín mú lórí ẹ̀ nípa ọtí mímu wọ́n yẹn tó dẹ́kun mẹ́rin kiri lẹ́yìn wàá ní sọ́dẹ́ ọbẹ̀ lẹ́yìn jìnnà kẹjẹ ni tí ò ní máa ṣe ìrántí ọlọ́mọ ọmọ tí èsè dìkìrì subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar kò lè jáde lẹ́nu ọ̀mùtí tí wọ́n bá ṣe ń ṣe síkìrì nítòsí ibi tó wà yóò ní ọ gbágbágbá rẹ ìwọ́n tó ń ṣe síkìrì yóò tún máa bú ọ torí pé orí ti dàrú subhanallah wàá ní sọlẹ òdìmùdí o kí lọ fẹ́ wá lọ sí mọ́sálásí níbi tí wọ́n ti ń kírun ọ̀hún kí wọ́n kírun tí bá kírun gan lẹ́yìnsẹ́ sọ̀lá tó hù sọ̀lá àdẹ̀ irun rẹ̀ sì rùn. lè ànáwó ìdá sọ́lá fẹ̀yìnnàmá yóò sọ́lé xaalẹ̀ dẹ̀kọ̀ọ́ ní ìfọ̀ àkìdá ṣọ́ọ̀tù sàá. torí tó bá kírun títí ní ọ̀sẹ̀ kírun nígbà tó ti kí mọ̀jẹ̀mú fi máa jẹ́ kírun ọ̀tọ̀ kó kó ṣe déédéé kọjá kọlá làbíà kò sí pẹ̀lú jẹ kò sí làtà ẹ̀ kò sí tẹ wèrè gan-an wèrè nu wèrè ń dátọ̀ ònìyẹn ṣètò ànífẹ́ ti yín dìnnà sí ọ̀run kékeré ńlọ́pàá ló fi ń fi ọtí mímu lọ́sọ̀ fún yín ọlọ́run ọba wa sọ ọsọ jáde kété ti parí fẹ́ẹ́ ẹ̀ ń tún mọ́ ń dẹ́wọ́ tẹ́ pati abẹ́ ní pati àbá ó ń bẹnu sábẹ́ ẹni tó gbégbó ọtí lọ́wọ́ bí wọ́n ti káyà dé bẹ́ẹ̀ bá wọ́n sọ ọ́ lẹ̀ ni. torí pé olùgbàgbọ́ òdodo làwọn kò sí tó kù mà ẹ̀yin náà lẹ́ni kọ́ lọ́wọ́ sọ fún yín látọ̀ yé bahal antum muntahun ṣe ẹ wà pati abẹ́ ẹ̀ ní pati tí ò fi yẹ kẹ́ pati mi kálukú sọ ìgbà lẹ́yìn àbá ńgbà tí kálukú gbọ́ àyà yìí ẹni tó ní agbè ọtí ńlẹ kálukú bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dànù wọ́n dànù bí gbé sàábẹ́ ní ọtí sì fún gbogbo ojú ọ̀nà Mẹ́dínà ọtí fún gbogbo ojú ọ̀nà Mẹ́dínà débi gbogbo títọ́ bá fẹ́ gba ọtí náà ní kàńtà báwọn ṣe kọ́ ọtí lẹ̀ pátápátá ọkọ̀ láyà ní kíkọ̀ bá iná èyí tí èèyàn tún lè padà sọ́dọ̀ ìyàwó mọ́ láéláé àwọn nu àwọn mùsùlùmí àkọ́kọ́ gbọ́lọ́ngbọ́ lódodo kí ń lọ́ wá ṣe mùsùlùmí ìhìn tóbi jẹ́ pé ń bẹ́ nu wọn ẹni tí ò lè má mutí bàbá àtàlẹ̀ ní nílé ọtí wọ́n bẹ lómi ìjẹ́yà súnà tí wọ́n bá ti agboolé wọn níbi ń tó gbogbooro lọ́ọ̀kan mọ́tàláṣí. yàtú náà rè wá nìyẹn gbà tí àwọn èèyàn kírun mọ́tàláṣí yẹn wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ òórùn ọtí yá olórùn ọtí ti ń wá sínú mọ́tàláṣí àjẹmọ́ àwọn yàtú náà níta yàtú náà rè wọ́n ah, nìyẹn. <laughs> subhanallah islam tó bá ti dé láàrin yẹn yóò lápánu wà ní. àmọ́ tó wáyé pé islam fi bí hẹ́ tó kò sí tí ò ní tán lọ́dọ̀ tí wọ́n. torí di eléyìí má dáyà ìsọ̀kalẹ̀ síwájú ọlọ́dún ní innamal amru wal maysiru wal ansabu wal azlamu rijsun min 'amali shaytan. فاجتنبوه لعلكم ẹkún tó filẹ̀ ọ̀ọ́d ọlọ́ọ̀ni ọtí tẹ́tẹ́ à ń gbẹ́ èrè à ń fi ọ̀fà fi wò sá ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ ọ̀jẹ̀ kankan bí ọba jẹ́ dọ̀tí nínú sẹ́sù ẹ jìnnà sí kẹ́lẹ́ bá sórí rẹ̀ tálọ́ wá sórí ibú kò sí gbogbo ara fẹ́ sórí rẹ̀ alẹ́kọ̀ọ́ ẹ jìnnà sí wọn. torí de eléyìí eléyìí jẹ́ tàbá mẹ́lẹ̀ ọ yẹ kó yé wa ikpe ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé olùfi ìmà ismun kẹbíìrù bí ẹ̀ṣẹ̀ ńlá ó ń bẹ nínú ọtí àpèjúwe ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ nínú ọtí àti tẹ́tẹ́ nì ẹni tí mo ti jàmá à ń bá yẹn jà kò sòrò pé kọ́ wáyé lọ́dọ̀ ọ̀hún ọmọ tí ò lè yà kò yè bínú torí pé ti ń bẹ lára rẹ̀ mọ́kànnì sòrí tí jẹ́ kí ara ọmọ akànyà nínú tó ti gbà sára ẹ wọ́n pé nǹkan ti bu ọpọlọ nǹkan kẹ́kọ̀ọ́ ló sì mú kí yàtọ̀ ọbẹ̀ láàrin àwa àti ewúrẹ́ láàrin àwa àtàkùtà láàrin àwa àtọ̀bọ́ làkàyà níjọ́ tó bá sì fọwọ́ ara rẹ tó lu làákà rẹ̀ ń pọ́npọ́ tó fi wá dọ́gba pẹ̀lú ọ̀bọ tó fi dọ́gba pẹ̀lú ẹranko sẹ́wọ̀n pé lákàrà màtà gbogbo àpọ́nlé rẹ̀ ti dànù iyì rẹ̀ dànù torí ẹ̀ ló ti jẹ́ pọ́mùtì àti jà àti pé kíjọ ṣẹlẹ̀ láàrin ọmọdé àtẹnìkan ṣòro aburú sí ni ká máa jà bákan náà táwọn abúra wọn èébú kò pẹ́ sẹ́nu ọ̀mùtí torí pé ńgbà tètè rẹ bá gbọ̀n tẹ̀kẹ́ ń gbọ̀n èébú náà ni ọmọ jáde mbẹ tọpọlọ ti di nísìnyí wọ́n ní làákẹ́ ọlọ́pọlọ sọ̀kan lè kàn bẹ́ẹ̀ wulẹ̀ kó ní èèyàn jáde ó yá lọ́kọ̀ọ̀kan fẹ́ kàn wọ́n lẹ́sẹ̀ so wọ́n pe èèyàn ọ̀gbá dùn bákan náà ọ̀kan lè gbó lójú títí kọ́ ọmọ fún gbogbo èèyàn ádàdà màtí òun ti torí rẹ pé kódà àwọn onílàákà èèyàn bu ọ ṣe sùúrù so àmọ́ mùsùlùmí tiẹ̀ subhanallah èébú ni eléyìí ò ṣòro fọ́mùtì ọ̀rọ̀ sọkúsọ ọ̀pẹ́ sẹ́nu ọ̀mùtì kódà nínú ọ̀rọ̀ sọkúsọ rẹ̀ yóò sọ sọlọ yóò sọ sí bàbá àtìyá rẹ̀ nítorí pé kò sí làákà ìmọ̀ irọ́ pípa lẹ́nu ọ̀mùtì تحدث ولا حرج lọ صلوني لا يكون جيج بكنا kò tún ní mọ ìwọ ọlọ́run fọlọ́ mọ́ torípé la fi mọ ọlọ́run fọlọ́ táàmì ń sin tí ní mọ ọlọ́run tí oníkírun onísìrántí ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó eléyìí tó láburú àbí òtó láburú tó láburú. tọ́ yàtọ̀ sí pé ọ̀mùtí yóò tún di nǹkan yẹ̀yẹ́ nǹkan eré fún gbogbo èèyàn yòókù ọ̀mùtí nìsín tó bá tọ̀ ó lè máa fọwọ́ gbàtọ̀ rẹ̀ mìtítọ̀ ti ń jáde yọ máa gbà owó ti kọ àkàràmà fún wa ọmọ sí ọwọ́ tún gba ní oṣù gbà lọ́ba tún gbọ́ lè gbà sẹ́nu pé òun mú mi nígbà tó gbọ́ sẹ́nu táàpù subhanallah ah, sọ kó fún làákà tó wà lọ́gbà láàyè láàyè láàyè ilé ìjọ làákà kó sàdédé sòfò rẹ̀ ó ra ń tóbi sòfò rẹ̀ ni. <laughs> tó lọ́kàn náà àkàràmà fún wa ọmọ sí tó bá yí àgbékalẹ̀ àkàrà fún un lọ ọmọ ìlú tó gbẹrù kọ́ wọn fi rajú pé ah bàtìlín bàtìlín báwo. so nítorí pé làákà ò sí má torí di eléyìí náà ti sọ pé apá kan nínú àwọn mùsùlùmí tó mu títán wọn á sí ní fi ọwọ́ àtọ̀ ọwọ́ àmútọ̀ rẹ̀ wọn á fi rajú nfi tọrẹ ra ju wọn sọ pé allahumma jacalni mina tawabi wa jacalni mina mutakọhiri ọlọ́wọ́ dákun o sẹ́mi lọ́kàn mẹ́ tó ronú kú wa dá o wá sẹ́mi lọ́kàn mẹ́ tí màá sè mara ń sì fi tọ́ bọ́jú torí ti lọ ọlọ́nkọ́ sànù wa bákan kanu àwọn ọmọdé wọn nígbà tó mọ títà ọwọ àjòkò síbi tó jókòó títà mọ pé ẹrù kan ọ ni pé òun wo òun wo rẹ bá níbi tẹ́ẹ̀fì sọ́ọ̀kì òun o tọ̀ ńgbà tó wà wò kábi tó ó ṣubú sí ajá yẹn wá ń fi èdè fún alá lẹ́ẹ̀kẹ́ ń fèdè fún alá lẹ́ẹ̀kẹ́ ni wọ́n sọ pé akaramakala akaramakala ọlọ́wọ́ kọ́ ni a ah, kó tó ń sè ọlọ́wọ́ kẹ́kẹ́ ẹ̀sìn làákà ti sọnù tó nítorí de eléyìí eléyìí fi hàn wá pé ọtí yẹn kì í sọ ní ìdókòónú ni Uthman ibn Affan radiyallahu anhu ẹ̀ẹ́dì imaamu Nasa'i rahimahullah ẹsẹ̀ gbé jáde nínú súnánù wa alimami ibn abdulbar rahimahullah ta'ala àwọn náà gbé jáde nínú tíra àwọn alìsíyàt níbi tí wọ́n ti ń sọ ìtàn gbèsè ayé tàbí kọ̀ọ̀kan fún wa. wọ́n ní usman ọlọ́run bá kó yánú sí i wọ́n lọ sọ̀rọ̀ níjọ́ kan ó ní ìjẹ́nìbọ̀ khamra ẹ̀yin èèyàn jìnnà sọ́tí mímu o pé innaha ummul khaba'ith torí pé ọtí tẹ́rí yẹn ó níyà gbogbo bàjẹ́ òun ló bí gbogbo bàjẹ́ yòókù ọtí mímu ló bí gbogbo ìbàjẹ́ yòókù Uthman ní ọkùnrin kan máa ń bẹ nínú àwọn ẹni tó ti wà síwájú ìjọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ ẹni tó ṣe pé a máa tẹ̀sìn obìnrin wa fojú sí la obìnrin kan fojú sí la ó wù pé kọ́ bó rà Uthman ní obìnrin wa ránṣẹ́ ọ̀ràn ọmọ ọ̀dọ́ rẹ̀ mí nìkan ọ̀ràn títẹ̀ tẹ̀tẹ̀ sí i ọwọ́ àsọ fún yín pé à ń fẹ́ kẹ́ ẹ wá bá wa ṣẹlẹ́rì lórí ọ̀rọ̀ kan wọ́n ní ń pè yín wá kẹ́ ẹ wá bá wa jẹ́rìí lórí ọ̀rọ̀ kan báyìí tẹ̀sítẹ̀sí yín ọba jáde ọ̀nà gbọ́ọ̀rọ̀ ọ̀tẹ̀lé ọmọbìnrin yìí ọba ti wọ ibìkan náà bá wọ ọba ti wọ ibìkan náà bá wọ ọmọbìnrin ọba ti wọ ibìkan tó nílẹ̀kùn yóò ti palẹ̀ ọkùn déńtì ẹ̀ yóò ti pẹ̀lú àgàdà gbòdò. wọ́n ń tilẹ̀kùn lọ́kọ̀ kín ìjèjì ọkọ̀ kín ìjèjì títí wọ́n fi dé ibi tó ti lọ rí ọmọbìnrin arẹwà tó ṣe yí pé ọkàn rẹ̀ mú tẹ̀sìntẹ̀sìn pé àfikọ́ bò ti rà ní. ọwọ́ abá ọmọdékùnrin kan lọ́dọ̀ rẹ̀ ó sì bá agbe ọtí ní ẹ̀gbẹ́ rẹ̀ obìnrin wa ní inni wallahi shahada mo kọ́lọ́ ń bora pé nǹkan lè wá jẹ́rìí kankan nǹkan kọ́ abá jẹ́rìí sí kankan walakin da'awtuka litaqa alayk wọ́n ti ní mo kọ́kó lè bá mi ṣe jìnnà subhanallah. أو تشرب أو تشرب من هذه الخمر كأسا أبيكم قط كفر من وتتوى لي أو تقتل هذا الغلام أبيكم أقطع من خمدكم ìwúlọ́wọ́ يولا nu mẹ́tẹ̀ẹ̀ta سيدنا أبيكم مجين أبيكم أقطع mutí ثلاثة أمور أحلاها مرت nǹkan mẹ́ta ni tó ṣe pé tó dùn jù nínú rẹ̀ ó korò èwo ló wá dùn bẹ́ẹ̀ kò sí. tán tẹ́sítẹ́sìn ó ní bọ́bá jọ bẹ́ẹ̀ ọkọ̀ hmm, sẹ́pẹ́rẹ́ ọtí ni ẹ bá ń dàgò ẹ bá ń dànù pé iná ló ti jẹ́ kékeré kí wọ́n máa tẹ̀sìn lọ́jà bí kéèyàn onímọ̀ tó fẹ̀sìn torí ọ̀pọ̀lọpọ̀ sẹ̀sìnsẹ̀sìn túfi wọn yà ó ń tọ̀rí kọ́ wọn jẹ́ torí ọ̀wá dúdú lọ́gbà dúkú yóò mọ̀ wá sẹ̀sìn lọ́nà tí ọ̀tọ̀ yóò sì lérò pé tó ń ṣe kára lọ́lọ́fẹ́ torí ẹ̀ tó ti jẹ́ pé kí n máa ọgbọ́dọ̀ tó agbègbè ń dábàá yìí tí èèyàn bá mọ̀ ó súnmọ́ kó sì nà ó sì ṣe ẹlòmíì lọ́nà ó lọ sí ni kẹ́ ẹ fún mi o obìnrin bá bu aha kan fún ó ní zèdóní ẹ bá ń fi kún ọwọ́ gbà báyìí ọkùnrin yìí kò sọ aha ọtí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀ títí tó fi bóbìnrin yìí ṣe dìná òdìpọ̀ wà ọ̀kan làwọn tọrọ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ òdìjú ó tún wá pa ọmọdékùnrin yẹn ọba àti three over three subhanallah kí ló bí gbogbo ẹ̀ alhamdu ọtí yẹn usman wa ni fẹsẹ̀ ní kọlùkọ́mùrà torí náà jìnnà tó ti o fẹ́yìn náà wàlláhi láyé tẹ̀mí ìmánu wà ìdùnnú. مان الخمر إلا ليوشك أن يخرج أحدهما صاحبه ó ní mo fi ọlọ́run ọba búra ikú ọtí mímu àti ìgbàgbọ́ òdodo lè péjọ sáré èèyàn kan o àyàfi kọ́kan náà àwọn méjèèjì ó lé kejì dànù nínú kí imáni orí ọtí lé dànù àbí kọ́ tí ó sì lé imáni dànù ṣùgbọ́n méjì ní ọ̀sẹ̀ eléyìí fi hàn wá pé ẹ̀rí pé àwọn ọ̀mùtí yẹn ṣé máa ní ọ̀mùtí ń ṣe dán ṣé lẹ́nu kò lè yà lẹ́nu o ní ní ẹnìkan lọ ṣe mùsùlùmí sì ní ẹ̀gbẹ́ tí wọ́n máa mutí ni ó ní tùmọ̀ àbí ó ní tùmọ̀ ó ní tùmọ̀ nítorí pé nígbà tí ó súnmọ́ kó ṣe kíni kó ṣe wọ́n ní lágbájá pààyàn ẹ̀yin òróró ti kó lè pààyàn kó mutí ni àbí nítorí pé nǹkan kan gbọ́dọ̀ kọ́kọ́ bu ọpọlọ rẹ̀ ná àkàrà àwọn apààyàn wọn yẹn lọ bá mi pa ẹ̀rí ti mú gbogbo ayé yìí ojú wọn ti rán kó òní síkẹ́ ń má òní sáánú bẹ̀ má ìgbà náà wọn wò wọn gbogbo ọ̀daràn torí délé sọ́tì o tọ́ wọ́n ní àṣà nǹkan nínú àwọn olórin táyé tí ọba nàbì sallallahu alaihi wasallam láyé ń bọ̀ wá sí Mẹ́dínà láti wá gba Islam apá kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ wá pàdé rẹ̀ lọ́nà wọ́n ní ayina tàlàhàbù mọlọ́dà ó sì fún wọn rò pé ní uridu Muhammadan sallallahu alaihi wasallam ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam ni mo ń lọ fọkọ́ọ̀lù wọ́n sì dá lóhùn pé látọ́sílù ilẹ̀ yìí ó lè dọ́dọ̀ rẹ̀ o à èèyàn ń lọ ọ̀dọ̀ èèyàn ẹ̀ wá ní kò lè dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ pa kó tó dọ̀ ni kí ló dé tó fi lè dọ́dọ̀ rẹ̀ sẹ́yìn náà wúyẹ múrúkẹ́ bí sọ́lẹ̀ wọ́n ti ọba débẹ̀ yóò ní ọmọ kírun ni aláǹtí hmm, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nàmọ̀kẹ́ náà máa ń pèsè flag five ah, times eh, ẹ́ five times ẹ five times ṣé wọ́n jẹun three times àbí <laughs> ẹ̀kọ́ ni tòtú àlọ́ lé wọ́n ní ju bẹ́ẹ̀ gan lọ torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní kèfèrí ìfún méje làwọn ń jẹun sí mùsùlùmí ìfún kan ló ń jẹun sí èèyàn àlè tó bá a bá bẹ́ fún wọn ìfún kan láàbà ń bẹ̀ àní méjì ni Ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ tọ́ba ti dàbí rọ tọ́kàn gbé kun lẹ̀ fún ọ ọbẹ̀ wò. pẹ̀lú òkú ọlọ́run tí kọ́ gba ìfún méjì ń bẹ̀ tọ́ ọ bá ń rán padà tọ́ bá gba Islam kẹ́tún lá ìfún yẹn wò pẹ̀lú òkú ọlọ́run yóò di fún kan. torí pé àwọn àgbà nẹ́bí sọ̀rọ̀ wá àti ọ̀là pẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ máa kíyèsí láti òní lọ ẹ̀ máa kíyèsí oúnjẹ tí kèfèrí máa ń jẹ àjẹlù. báyìí nítorí pé ya'ishuna liya'kulu wa la ya'kuluna liya'ishu àwọn ń sẹ̀mí nítorí fún olè máa jẹun ni èsì tí wọ́n ń jẹun fún olè gbẹ́mí ró olùgbàgbọ́ òdodo ló ń jẹun fún olè bá gbẹ́mí ró àmọ́ àwọn tí wọ́n ìsẹ̀mí tí wọ́n fún fún olè jẹun ni chop chop chop chop ó ra nìsín ẹ̀wọ̀n kí kó tètè yóò yàn yóò rà lágùn tí ó jẹ́ tí ó pàdé fún rẹ̀ tó bá tún yára tó ń fún ọwọ́ mú kìnnì kan kéèkì kan àbí kìnnì pọ̀ pọ̀ kan tá ń fẹ́ yín sínú tẹ̀wọ́n kéèyàn kan náà dá tó yàn tó bá pé kùkẹ́ lọ́wọ́ àánú rẹ̀ o wà ó tó yàn òun jẹ́ òbí ọ̀jẹ̀ lórí láǹfún mọ́ bá tún yá oníkìnnì kan làkàtẹ́ rà ẹ bá wà di ọkọ̀ kìnnì kan bí jùmí yóò tún ra yóò tún dá sọ̀rọ̀ ibo náà lè da gbogbo ẹ sí ní wọn bá ti hàn àwọn kò tún dé wọn tún ní kíní kankan rí ilé yóò tún rà kò kò ní kó délé o rẹ ní oṣù tí máa dá o subhanallah sọdẹ tó ṣe pé bẹ́ẹ̀ máa jẹ ọ̀kan nu gbogbo ọ̀kan ó ti tó nítorí pé subhanallah yíyó ń bẹ lára ọpọlọ àìyó ń bẹ lára ọpọlọ tí a bá ti kọ́ ọpọlọ yín ọdún ọ̀la ọdún àmọ́ tó bá tọrọ alẹ̀ fún wa àwọn máa jẹ́ nsọ́ni torí di ẹlẹ́ sẹ́yìn náà wọ́n yà múru kọ́bi sọ́lá wọ́n ni má lọ o má lọ o yóò ní ọmọ kírun subhanallah faqal lọ́nà wa dáhùn ó ní inna khidmata rabbi wajiba ká sẹ́sìn kí ọlọ́run dá wa ọ̀ràn ẹ̀ mi wà má kírun faqalu wọ́n wá إنه يأمرك بإعطاء المال إلى الفقراء yóò tún kọ́ láti kọ́ ọmọ fáwọn aláìní lówó owó tí wọn máa bó ti kó jọ wọn ni wọn máa fáwọn míì. fọkọ́ọ̀d ó tún á dá wọn lóhùn ó ní ìsìnà olùmọ̀ọ́rù bí wàá jébọn ká ti dáadáa ọ̀ràn yẹn ni ẹ̀mú mi wà. fọkì rẹlẹ wọn tún á sọ fún innahu yanha ani zina anabi allah asalaam máa kọ̀ fún láti ṣe zina bàkọ́l oní adam owó fọ́ṣọ́n wọ́kọ̀ bí ẹ̀hún fìlà àkọlù ìṣekúṣe ni kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kórìíra rẹ̀ à wọ́n ti àwọn òbí táwọn ò ti rí mú ìyàtọ̀ náà máa ń pẹ́ nìkan ṣe islam ó sì máa dọ́gbọ́n fún un kékeré mọ gbọ́ ọ̀gbọ́ ọba ti léyìn wọ́n tún ní sókòtò rẹ̀ ọ̀gbọ́dọ̀ wọlé mọ́ wọ́n ní àwọn obìnrin tó ń kóká pọ̀ mọ́tò gbádùn ayé rẹ̀ mọ́ wọ́n ní ọdún tó mú subhanallah tọ́ waqad sirtu shaykhan fala ahtaju ilayhi ó ní zina nǹkan ìmúgá ti gbó ǹjẹ́ nídìí ẹ̀ mọ́ tọ́ faqila lahu wọ́n á sọ fún pé innahu yanha an shurbil khamr àti máa pọ̀ fún ni láti mú tí o faqal ọ̀wá ni amma hadha ẹ̀ẹ́dì tọ́tí wọn fẹ́yìn ní la asbiru alayhi ní ilé tẹ̀síwúrọ̀ àìmùtí la ilaha illallah farajà lọ́ba pẹ́ ìdá wọ́kọ́ọ̀lù ó ní aṣọ́rọ́bù khamra sẹ́nẹ́ wọn fọdún kan mú síná tó ma arjọ́ ilẹ̀ lẹ́yìn náà wọn padà lọ anabi sọ́lá àtúnú láti gba islam. فلم يصل إلى منزله حتى سقط عن بعير عن بعيره فقد أدلت في سبل رقمه أما قبس لي لا يكيرون bàbá wọ àlìjẹ́nà láì sí torí àwọn ọ̀rẹ́ òfò àwọn alábàárín òfò àti ká sọ̀rọ̀ fún wa àwọn ẹni tó ti ọba báyìí bó ti sori ibú náà ni dùn àwọn jù àwọn ti di ní ìdarí tí kìí fi ní mánà àbí gidi tó yí ọ fi wẹ́lọ̀ lọ́dọ̀ ọgbọ ọlọ́run ọgbọ́ntọ́lọ́n fẹ́ wọn àlọ́ jókòó ní jókòó ní ní níbù jókòó àwọn ẹni òfò kọ́ wa dọ́rọ̀ lẹ pé àmọ̀túndọ́ báyìí àmọ̀túndọ́ ni gbogbo ìtàn sọ fún yín sára rẹ darí ah, kì sára rẹ wọn náà bẹ́ẹ̀ ni mọ̀nà tí wọ́n fẹ́ sọ pé gbogbo èèyàn ni wọ́n wà lórí rẹ. ajá gbádùn wa sójà rí ní gbọ́ọ̀bà kúkú torí di eléyìí báyìí balẹ̀ yìí ṣubú pàǹkẹ́sára ọ̀nùkòhó fàmáàdà ọ̀run dá oṣù bàbá ẹ̀kú. tọ́ ǹjẹ́ àwọn ọ̀mùtí ọ̀yá ayé mutí bí ọ̀yá ayé mutí bí tí mo mu àǹfààní wò rí mú ń bẹ̀ láti jọ tẹ̀sí mu wọ́n ní ẹ̀kọ́ tó bá pààyàn wọ́n gbọ́dọ̀ mọ́ ọ̀rọ̀ ronú à ẹ̀sìn wọn pa ó lè yọ lójú oorun ẹ̀ ó lè ráwọn èèyàn káwọn náà wá pa ní àbí wọ́n jíwó. abófin ẹ̀sùn ògùn owó tó fi máa ronú àbí wọ́n gbówó ìjọba ìjọba wa wọ ọ̀ka òrílégbé ọ̀rọ̀ náà gbà má ibi tó wàá fara pamẹ́ sí ọwọ́ amutí pé ó fẹ́ fi pàrọ̀ ní wọ́n wọ ọ̀yẹn oṣù gbá bàbá rẹ létí bàbá ṣépè ọ̀wọ́ àmọ́ bó ti fẹ́ túbá àwọn aronú wọ́n àmọ́ mutí pé kí ni ọjọ́ ọ̀dà ó tún lọ mutí kọ́ fẹ́ pàrọ̀nù rẹ ó sì rẹ̀ ìyẹn wọ́n kọkọ̀ rọ́kọ̀ ọwọ́ ń lọ mutí tó ń fẹ́ fi pàrọ̀nù kọ̀tọ́kọ̀ rẹ sẹ́wọ̀n pé yóò tẹ́ra rẹ̀. ìyẹn pé àwọn ọlọ́pàá ti ń yọ àwọn lẹ́nu yìí wọ́n ti pọ̀ jù driver travel ní highway so wàhálà tọlọ́pàá lọ́wọ́ amúmọ́ amúti náà fi òkùnkùn wọ ọkọ̀ ló fi bọ́ gbóni ọ̀hán ló tó wọ́n mẹ́mu ọ̀pá ronú rẹ̀ sọmọ pé ronú bẹ̀rẹ̀ nu mọ ọba tu ara tọ̀ọ̀tọ̀ ara tó fi gbẹ́ pajú tó ronú bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ yóò ha ń lò lọ́ọ́ ya wèrè àmọ́ so subhanallah ọtí ò sí ní sọ́n fi ń pààrọ̀ ọ̀rọ̀ rẹ̀ jàdá ó ń gan wàhálà ẹ̀ ẹ̀ ráwọn ẹni tó mu ti yà wèrè ni àìmọye ló mu ti yà wèrè àìmọye ló mu tí tó sì fi lálàdé pé pé bàbá àmà rẹ̀ ò lè tọ́ka sí báwọn làwọn bì í àìmọye ló sì fi mutí tí ò gbáyé tí ò sì fi bọ́ sálùfẹ́ àmọ́ ó mú ti débi pé ǹjẹ́ tí wọ́n ń sàn nínú sísan rẹ̀ òjò tí lọ́ máa wọ́n gbé dọ́sítì wọn ni ẹ má mú sí má kẹfìlẹ́ bá àtẹ̀mí yóò tún ní wọ́n máa yọ gbé wá má táwọn dókítà fi yẹ wọ̀ bá sílẹ̀ yóò tún dà bàbá ẹ tún ti mú kínní. so kí wọ́n á ní tí wọ́n mú bẹ̀ kí ni tí wọ́n gbà náà jù. ọlọ́ni wọ̀mọ̀ náà fi hàn lè náà àǹfààní tó ń bẹ̀ ń bẹ̀ ta. Ah! aburú tí ń bẹ nínú kàkà tẹ́tẹ́ǹtẹ́ ó ní pé ẹ máa bí ọ̀tẹ̀ nífẹ̀ẹ́ wọn ní kan náírà pool dọ́là pool ẹ wá dá wọn ká kó mú five hundred naira wá ẹ̀dùn wa wíìn yọ̀bọ̀ five million naira. ẹ̀fọ́ gbogbo ẹjọ́ bá dá ẹ̀mí rẹ̀ ní kíkọ́ jẹ́ kó lọ́ ọ̀jẹ̀ láti ti mà péyàn kan náà ní ọ̀jẹ̀ bí owó tí ó fún ẹni tó dé bá ti ti pọ̀ sí bẹ́ẹ̀ lẹ́ni tí ó bá wọn dá sí tí ó fò wọ́n pọ̀ five million roughly èèyàn five million lè dá èèyàn wọn five hundred times five million. ẹ wá dúró owó táwọn ń jàǹbá ń kójọ ẹ owó bíntín táwọn fẹ́ kó jáde. nìkan lọ jẹ kọ́dà ó lè jára lé yín ọ̀rẹ́ mara yín lọ jẹ tẹ̀sán rẹ mọ́ gbàdúrà náà jẹ́ ara pààkì ẹ̀wọ́ ilé sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ orúkọ kan náà kó lè bá ọ. tó kí máa dájà lẹ̀ yóò da ọ̀tẹ̀ lẹ̀ kìkì nínú aburú tẹ́tẹ́ nù. ìsìn máa dá bínú ẹni yìí máa dá lẹ̀ kìkì táwọn yóò máa bínú ara wọn burúkú bíi kókúkókú èyí máa ti adìẹ lójú anya anya èrò ìdíyẹ nípa dìbò ẹ̀ bá anya wọ́n máa pé gba láti ẹ̀ka bá ara wọn mú tó bẹ́ẹ̀ ìní ọ̀tẹ̀ ọmọ wa wáyé àwọn ọmọ abínú ara wọn ọ̀ wá sọ kí ló ṣe gbọ́dọ̀ jẹ kínní yìí kínní kínní tó jẹ pé ìwọ náà ẹ ìwọ náà padà ní lọ́kì hazzun awfar fil marrati alqadima náà ní lọ́kì àti àsìkò ń bọ̀ bákan náà ẹ̀ẹ́dì tẹ́tẹ́ yẹn. باب من àbúwábi akili àbúwálì الناس rẹ̀ báàbù ọ̀kan nínú ojú pọ̀nà tó fi ń jẹ́ wọ àwọn èèyàn níjẹ̀ ìbàjẹ́ nàtọ́ba ẹ̀yìn dá fifty million wọ́n fẹ́ kó five million jáde four hundred and fifty million tó kù ńkọ́ àwọn pàápàá nígbà táwọn ọ̀gọ̀ ẹ wò bá a ṣe jà wọ́n rú tá a forí wọn gbára wọn gbogbo ẹni tó lòun òró ń jẹjẹ lọ yáwó pé àmọ́ bọ́yẹ́lẹ́ ìlà àtàkì nǹkan ó fi sẹ́ẹ̀rẹ́ ẹnu bú náà ni ó ṣe ẹ̀rí pé àwọn onítẹ́tẹ́ àwọn púùlù yẹn ẹlòmíì òṣìṣẹ́ ìjọba ni wàláàdì owó tí ń gbọ́ owó gidi ni ṣùgbọ́n ta púùlù títí ó fi tálákútà kọjá ti sọ. yọmọ afọ lójúmọ́ ìsọ púùlù ni yọmọ gbé ní pépà ká yóò tún máa mú dákàdá púùlù ká wípé ọ̀sẹ̀ kẹta láwa báyìí ọ̀sẹ̀ kẹrin ẹ ṣé kò tí ì fẹ́ nu rí ọ̀sẹ̀ yọ̀ọ̀dà kò ní í dáa gbogbo oṣù rẹ̀ ló ti ta kúrò eléyìí kí ti ń tọ́ da jẹ́mọ́ búùlù tẹ́tẹ́ kì í ti ń tọ́ da tọ́ jíjẹ owó àwọn èèyàn lọ́nà tí ò tọ́ ńbẹ́nu aburú tó wà nínú kàtà tẹ́tẹ́ kí wọn là ń pè tẹ́tẹ́ nínú òfin ṣẹ̀ríà owó tó gbowó wá láì fi fẹ́ fífo gbogbogbò láì ṣiṣẹ́ ni wọ́n ń pè tẹ́tẹ́. torí ẹ̀ ló ti jẹ́ kí wọ́n ní kó mú owó kan wá ọ̀jẹ̀ owó kan kí ni wọ́n ń pè lẹ́yìn tẹ́tẹ́. so wọ́n ní kó ọ̀rá káàdì kan tó ọba ti rà ó ti tó wọn náà ti wọnú ẹni tó lè jẹ kí ni wọ́n ń pè tẹ́tẹ́ torí rírà lọ́ọ́ ra nǹkan ògbóró ìdáhùn ní communication company tí wọ́n ń ṣe tẹ́tẹ́ ni àwọn àtúrà káàdì ní tó tó lóòdù ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á sọ fún ọ pé ẹ kíní kan òtí wà lọ́wọ́ ẹ káàdì tó lóòdù wà sọ̀rọ̀ sóòl ẹ àwọn á sọ fún ọ pé tẹ́sì nọ́mbà báyìí síbi báyìí ẹ hundred naira péré ni wọ́n náà ti wọ́ ọ́ lọ ẹni tó lé ní lọ́ọ̀kì ten million naira. so táwọn míì wọ́n kéde déènà ẹlẹ́lẹ́ o ẹ́ so láti lódu nọ́mbà báyìí síbi báyìí hundred naira only then make you no close this access today o àbí òye torókè lálẹ́ yìí ìnú ó tu ẹni tí ó jẹ one million naira ìgbẹ́ràn pé gbogbo tẹ́tẹ́ wọn pé léèyàn nínú ẹ̀sìn sàn ọlọ́ọ̀lọ́ mọ iṣẹ́ lèmi ti ta tó sì fi ń ta lójúmọ́ owó tó yẹ kó ọ lọ fi dáka kó ọgbọ́ bí abúlásí kó yó ọ̀wá ń ta tẹ́tẹ́ ike wọn pè ọ́ kó o ní pè ọ́ wà láì láíláí kìí ṣe pè torí pé tí ọfẹ́ ṣe ọlọ́run ọ̀fẹ́ mùsùlùmí ni wọ́n tó nítorí de eléyìí báyìí ní tí wọ́n ṣe kankan lórí tẹlifíṣàn prógráàmù gbé ẹni tó bá jẹ àwọn òkùnlẹ́bọ̀ kan báyà Ramadan tí wọ́n sọ pé special card iná ọ̀rọ̀ àpọ́n àti rà wọn kù èsì káàdì dàtí màtá ń rà lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́ọ̀ nítòsí special card èyí tó jẹ́ pé pàtẹ́kọ̀ rẹ̀ owó tí wọ́n máa ṣáàjì rẹ̀ eight hundred naira because tó bá fóònù tó bá tilẹ̀ win special prize ìnáwó fọ́ọ̀mù special prices need special payment wọn náà sanwó tó special tó bá ti wá sọ̀rọ̀ second hundred second kejì hundred second kẹta hundred ó sì ra káàdì special tó o bá fi common card dáàtì mà tó o fi lóòdì sẹ́ẹ̀tì rẹ tó o bá pè wọn kò ní wọlé o ọkàn máa gbọ́ físítò ní hmm, pé irú rẹ kà ń wá o irú rẹ pọ̀ o tó o bá ra special card yẹn tó o fi kù wọn tó o bá jẹ àbọ̀ ọ̀jẹ̀ kí ló ṣe tẹ̀tẹ̀ ẹjọ́ ẹjẹ́ ajú eyín wọn o kì í ti pín gbàtọ́ bá jẹ ló ti tẹ́tẹ́ o tó o bá jẹ kì í ti tẹ́tẹ́ o ọjẹ́ ọ̀jẹ́ ó ti fẹ́ lọ. ilé yẹn ni wọn ní tẹ́tẹ́ tẹ́tẹ́ ti pọ̀ èyí tó máa ń ta jóká àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ wípé kílẹ̀ máa ń pè náà kí ló mú wọn ní tó mú kíní kan yóò fi ká owó gbogbo èèyàn lẹ̀ tó bọ́bá jẹ́ pé náà lọ da tẹ́tẹ́ ni lẹ́yìn náà Manchester ló máa wín àbí Chelsea bá mi kọ́ ọ tó yí kí ni wọ́n ń pè tẹ́tẹ́ lẹ́yìn náà tí òòrùn ọba tó lè yọ láago méjì àbọ̀ àrọ̀ là bá mi kọ́ inú kí n gba mọ́tò jẹ àbí kó ọgbà tì mí kí ni wọ́n ń pè tẹ́tẹ́ kí wọ́n fún òfin gbowó lẹ̀ fún yín náà tẹ́tẹ́ wọ́n ń pè ní òfin ìgbà àwọn ògbóró àwọn kan yẹn níṣẹ́ wọn àríkẹ́ ń bí báyìí àwọn èèyàn pé nìyí níṣẹ́ wọn fẹ́ gbá bọ́ọ̀lù kanjọ́ kan nígbàdàn bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ wo bọ́ọ̀lù àwọn òyìnbó tí wọ́n fi ń tán fi ń ba ayé ara wọn jẹ́ yẹn wọ́n ń sáré lọ rọ́pò sí jẹnẹrétọ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n gbogbo àwọn ọmọ gáréèjì wọ́n fi à ń pèrò èkó wọ́n fi ilẹ̀ wọ́n fẹ́ wo bọ́ọ̀lù tó ẹni tó wà ní tẹlifíṣàn yẹn wọ́n á ní káwọn tó fi òun fẹ́ káwọn yẹn wá bẹ́ẹ̀ tì náà àwọn ẹni tó jẹ́ pé àjíyà jẹ wọn ẹlòmíràn sọ pé twelve thousand tí àwọn tó ń support wọn bá wíìn ni wọn wọ́n fi jọ thousand lẹ̀ talẹ̀ tí ọ̀bọ̀ sí tí ọ̀bọ̀ ń dùn ẹlòmíràn gba àwọn ènìyàn àjẹ́ pé tó bá gbẹ̀yìn lẹ́yìn òun náà kàn twelve thousand ẹ̀dá kò tó kóyàn dépò ọ̀ padà <laughs> lọ́kọ̀ eighteen passengers tí ọba yọ owó epo tí twelve thousand ọ̀sẹ̀ kù nàìjíríà yìí kò ní sẹ́kù yọmọ àwọn òkú nǹkan pété bá lọ wíìnì pínrín tòun ó tún lékún tó ọba wíìnì pínrín kọ́ tó torí ẹja ṣọ́ra fún tí ọ̀dà ká ṣọ́ra fún tí ọ̀dà bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ àti sọ̀tọ̀ wọ́n sọ pé tó bá ra tó bá ra kíní yìí wọ́n á sẹ̀ sí o unlikely kò win ní prize among those prizes lówó ẹ̀yin ò ní rówó yìí sẹ́wọ̀n kó bàjẹ́ sínú páálí rẹ̀ so wọ́n ti wá kówó sínú àwọn míì lọ ìwọ wàá ra handset ní eight thousand naira ọmọ expect pé tí mo bá rà màá tá bank kankan pàdé nínú ẹ̀tọ́ tẹ́bù náà ni kí ni wọ́n ń pè é tẹ́tẹ́ torí délé ọ̀dọ̀ wa ká sọ́ra tẹ́tẹ́ tẹ́tẹ́ ìsìntọ́dà haram kìí sọ haram tọ́ ọlọ́ni wọn mọ̀ náà bí olè náà àǹfààní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn èèyàn wọ́n ní àǹfààní tó wà náà sí ọ̀nà lèrè èrè sẹ́fà pẹ́ni tí mo ti pọ̀ kọ́mpìnì ti fi ọrọ̀ sí fáktírì náà ti ọrọ̀ sí ọ̀pọ̀ so ẹ rí i pé ọtí ń tà lọ́fà làwọn kọ́mpìnì yẹn ò fi kú ni ò fi parẹ́ wọ́n ń jèrè mẹ́rẹ̀ lọ́fà ni ò fi sí parẹ́ torí tẹ́lẹ̀ ìkèrè tí wọ́n ń jẹ nídìí ọtí kì í jẹ́ kí ẹni tí ń tọ́jú ọkọ̀ títí dàlẹ̀ nínú àǹfààní tán rí bẹ́ẹ̀. ẹlòmíì bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀bùn mọ́tò ẹ̀ tún kọ́lé fún kó yé tọ́tí kò ní gbà. ó lè má máa mú o ọ̀wọ́ pé ń tàkà kò sí tó léèrè tọ́tí kò sì sí tó já sòfòtò. torí de ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń tọ́jú wọn sí títà aláàjì kan tọ́tí so aláàjì aláàjì àti tọ́tí o ìsìláàmù wọn àkókò mọ̀rú ẹ̀ àkókò mọ̀rú ẹ̀ ẹ̀sìn lè débẹ̀ gbogbo yín kò kí hajj so hajj yín ó lè túmọ̀ sí pé hajj yà jẹ́ ẹ̀ so torí pé bẹ́ẹ̀ ọ̀gá ìlú òkú kúkú já ẹ̀hẹ́ so torí de eléyìí ọ̀nflẹ́tà sí yà tí ó ti jẹ yóò jẹ́ sàǹsàn so torí délé gán nínú tiẹ̀ náà tó tún bá ń pè ní ajá ọ̀pẹ̀ ọ̀làjá ìgbà tó ń tọ́tí inú rẹ̀ ń tó abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ tó torí délé kéèyàn ti nà sí tó ọ̀dà àwọn ọ̀mùtí àwọn náà rí wì wọ́n ní ẹ àǹfààní bẹ fọ́tí mímu náà àǹfààní táwọn ọ̀mùtí wí wọ́n ní máa ṣe kóńjó tètè lọ́nu oúnjẹ ó tètè pé àwọn ọmọ ń dáa lè jẹ tó bí ó fi tètè lọ pọ ọba ti jẹun tán pọ kó tó jẹun kọ́kọ́ jẹ àwọn sàláàdì yóò jẹ kí oúnjẹ owó ọjẹ má jẹ kọjá tó tí tó fi ní làákà o tọ́gbà tó wá jẹun tán wá ọ̀gẹ̀dẹ̀ wá ọ̀sán wá àwọn èso yẹn pọ̀ jẹ wọn oúnjẹ tètè lọ ọtí báwò ọtí báwò ò nídìí láti mú fi bákan náà wọn ní gbẹ̀yìn bá lẹ ọtí máa fún yàn lágbára kò dájú tó bá ti dàbí rọ́kẹ́nì kò mutí kó àtẹni tí ò mutí kó ọjọ́ ká ẹ̀fẹ́ wò. àlékún yà lọ́kùn sí ọ̀jẹ̀ wọ́n lù ú dákín torí bí tó bá ti fẹ́ gbọ́ onímọ̀ kó ju oúnjẹ kan ní lọ inú òfurufú ni ó ń tọ́ ọ́ ká dà fún un. so eléyìí túmọ̀ sí pé ìwọ mẹ́mẹ́ o wọ́n ní bí èèyàn bá lè gbáyàwó rẹ̀ lò dáadáa ipò tí máa fún lágbára nínú àwọn èrò ìtánì tí ọ̀rọ̀ sẹ irọ́ ni abẹ́rẹ́ ọ̀rọ̀ ni ọtí wò ni ó fún lágbára wò irọ́ gidi ni bákan náà wọ́n ní a máa sọ ahun dẹni tí ń náwó hmm, lọ́sọ̀ọ́ di wèrè lọ́kùnà tí dáwó kan torí pé bọ́kọ lọ́ọ̀ ti sí mọ́ wọ́n kan ẹ̀ wọ́n bá dà wọ́n ta ẹ̀ máa kó lọ gbogbo nǹkan ni ẹ àbá fún àbá kó gbogbo ẹ̀sán tó dúpọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ kí ló ṣe gbogbo ẹrù kí ẹ̀yin náà lẹ́nu wọn kó ẹ̀yin lẹ́nu wọn kó bákan náà wọn ní bẹ́ẹ̀ yẹn bá jójo àwọn àtẹ̀yìn lákin àkìnbáwò àkìnbáwò ọmọ tí wọn fi ọmọ rí díìmù díìmù ni ọmọ rí bóòlù kí abẹ́ jákè wọn ní ma jẹ káwọ̀ káwọ̀ tán dídán gàdí ẹ̀ ní abẹ́rẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn kò ní sẹ́jẹ̀ lábẹ́ ìmọ̀ gbogbo ó ti di kpokpokpokpo tí ó bá gbà lẹ́nu ẹ̀ kò ní tètè tún torí gbogbo ẹ̀jẹ̀ ti kó mbẹ́. àwọn oníwọ́ndẹ́ ẹ wàá tó mọ burúkutu wọn yẹn tí wọ́n máa tán ara rẹ̀ jẹ́ àfà ètò tó máa tóbi kọjá sáì ọlọ́run ti dá ètè fún tó ti mọ́tò ìgbà tí wọ́n mú tíyẹn tí wọ́n máa tóbi kọjá sáì wọ́n máa tóbi kọjá sáì tí wọ́n wúra rẹ̀ nínú dín ní ọmọ dúpẹ́ pé ha yẹ àwọn ohun àwọn tẹ kó ìbọn fún kò ní tètè dùn torí pé gbogbo àwọn sẹ́ẹ̀lì tí máa jẹ́ kéèyàn ní fílẹ̀ ti kó bẹ́ẹ̀ ń ti ń kú gọ́ọ̀mà so bákan náà àti nǹkan míì tí wọ́n pè láǹfààní tí èdè sàǹfààní èdè sàǹfààní kankan. torí ọ̀kan náà àwọn ti oni wàllu sọrọbu ha fẹsẹtọrọ kùnà mọlọka wọn ni sábà ti mu tí o ti sọ wa dọba <laughs> ẹ bọ́ mu ti bọ́ wura rẹ kó ti di màláíkà báyìí. o lè fi kílẹ̀ ní ṣe lóde dáhà ti dé nígbà máa lọ́sọ̀ báwo ilẹ̀ ni wọ́n náà wà nà. tó ẹ sábà ti mu tí lọ́sọ̀ àwọn dọba wọ kó sọ dẹ́n máa yẹn máa yẹn wọ́n ní máa ń sọ àwọn di kìnìún kìnìún báwo pàkì kìnìún àbá nígbà tí bá ti tó bá ṣubú yọ̀ọ́ ni wọ́n bá bàbá rẹ̀ ní tí wọ́n ti yọ bá bàbá rẹ̀ tí wọ́n bá tọ́ àmú tó tún kó fọ́tí fún èébú ni wọ́n máa fi fẹ́ fẹ̀yìn náà wà fẹ́ wọn kún un wá nígbà tó mu ti bá mu di yóò tẹ́ torí ń tọ́ ara ń sọ ara ah, ọlọ́dà kò má fi sàdánwò fún wa tó ara ń tó ara wọn sáré lọ pé ìyàwó wálé babalábàdà mà tún ti dé ó tún ti dé sí i ó tún ti mú kíní tá a wí yìí ìyàwó bá máa bọ̀ ọlọ́tí sọ yín di kìnìún sá nínú àti ìyàwó bá dé ìyàwó wa fún jà tọ́lá wò báyìí ó tún ti lọ́ mú múkúmu rẹ nígbà tí ń pòórá rẹ nínú kọ́tà nínú òórùn burúkú tí àwọn bá kọ́ wo báyìí tó ẹ eh, ọkùnrin náà sì lélẹ̀ tó kó ń pọtí tó tó tó tó kó lékejì subhanallah níyàwó sẹ́ kó kò gbọ́dọ̀ wojú ẹ̀ bí ọba mutí tọ́ ọba pẹ́ kó tó dìde kó sólé kí máa wà pẹ́ subhanallah iyì náà wá dá iyì dáná ọtí mú agbára náà dá ìsọyìn di kìnìún dá.

látàrí kọta tẹtẹ o ní tẹlifíṣàn lé ọta tẹtẹ odò ń tẹlifíṣàn o ní léèdì ọta tẹtẹ odò ń léèdì o lálẹ ọta tẹtẹ ọdọ láǹtẹ o nílé ọta tẹtẹ ọjẹlé fọkàn àǹfààní rẹ náà gbogbo owó rowó gbégbàdúrà ọgọ ọfọpọrọ wọn òbí díẹ̀ òfi ra púpọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pè láǹfààní rẹ̀ náà tábà wá wò á rí wípé ọlọ́run bá ní wọ ìfún ọmọ akbaru min naf'ihima ẹ̀ṣẹ̀ méjèèjì ju àǹfààní wọn lọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ nu ọtí ó tóbi ju àǹfààní rẹ̀ lọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lára tẹ́tẹ́ títa ó tóbi ju àǹfààní ẹ̀ lọ. tọ́ ẹ̀ṣẹ̀ lọ́lọ́run bá kọ́kọ́ dárúkọ kó tó sọ àǹfààní ẹ̀wọ̀n pé làákà mẹ́mẹ́ fún làákà pé kí ni yọ̀ ọ̀dà. lẹ́yìn rẹ̀ ọlọ́run tó wá sọ pé àlẹ́sẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ tí ń bẹ náà tí àti tẹ́tẹ́ títa ó tóbi ju àǹfààní méjèèjì lọ. ǹjẹ́ tá a bá ti mi eléyìí eléyìí amúká jìnnà sí ní tí ọ̀dà. lẹ́yìn eléyìí ọlọ́run wọ́n yẹ wọn bi wa anabi sọrọ léèrè fún wa nípa owó wo ni káwọn máa ná ní kó lè làákù èyí àlékún ẹnìkẹ́ ẹ máa ná subhanallah ah ọlọ́run wa wàlá àlékún ẹ máa ná ó wà sọ wa kò sí lófin fún wa ni mo ju owó ni ẹ máa ẹ̀wọ̀n kí kálukú ọ̀rọ̀ ra tàbí mẹ́yìn fẹ́ alálẹ̀ fún etí wò bùkátà òtún tó jẹ òtún tó mú òtún ibi tó gbé tó o sì ní tọ́ ẹlòmíì ní ó lóúnjẹ tó kan lé rẹ̀ tó o lóúnjẹ tó kan lé rẹ̀ ẹnìkan ilé ọ̀jẹ̀ lónìí tó bá fún tó burú ni kò sí tó burú ápù rẹ̀ o ń tíráàbù lọ sí èkó o sì fẹ́ tíráàbù padà. olówó ọkọ alọ àtàbọ̀ dantẹ́ ọmọ ẹ̀yà kan ní ọkọ̀ fúnbà sani kíkálukú ọ̀sánwó tó á ní bàbá ẹ̀dá fún ràn mí lọ́wọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ 7500 láti rí tó bá yẹ mi one thousand two ti gbà yọ seven hundred fún àbọ̀ torí pé wọ́n ní times ten àlọ́ àlékún ni wọn náà fifty kan wá fún un pé ó fi jẹun bọ̀bá ti gárí jù ẹnìkan wá ń bọ́ lọ́nbẹ́ ọ̀ ẹ dákun owó ọkọ̀ mi ò pé bóòlù ti sè sọ̀rọ̀ pé wò ní abú kò lálẹ́kún bọ́ ọba ti tètè múnú one thousand two yún tí wọ́n bá rẹ̀ ń jọ́ sànù tiẹ̀ ń kọ́ torí ọlọ́run fẹ́ràn wa púpọ̀ èyí tó lé inú rẹ̀ ló ti máa mú tó ti máa nà nítorí kí wọ́n bá padà wá di pé wọ́n gan fúnra ara rẹ̀ ó ti pọ̀ balance àìbalance ìgbà tí wọ́n gan ọ̀gbádùn ó sì ń lóògùn fẹ́lómi sèyàn ó di kí ó jẹ́ pé èèyàn fúnra ara rẹ̀ ó wà sufficient ètò lékún yẹn ó wà fẹ́lómi. olè làágùn ẹnìkan ní ẹ̀bùnmi lásọ ẹlòmíì lásọ tó ṣe kété máa wọ̀ kọ̀ọ̀kan lójoojúmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọmọ ọ̀wọ̀ tọ́dún ìpè ẹnìkan sì ní ẹrùn lọ wọn fowó yín aṣọ ní kẹfì lọ tẹ bá mú kàtẹ tẹ mú méjì tẹ tó kò burú ápù àmọ́ wò ẹyọkan náà lọ àbí òye wa ẹyọkan tó ní náà ni wọn á ní àwọn lásọ á yàrá méjì báwo wọ́n lè là á ètò bá lékún lọ́lọ́ ní kẹrin àná ètò wọ̀ ní bùkátà sí nìyí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àti tó bá gbé abágbọ́rọ̀ ọlọ́run ọba yé kò yẹ kẹ́nìkan wà nù wa tí wọ́n tọrọ kó sì ràn tí ò ní ṣe tani ò abú nù wa ní tani ò lálẹ́ kù sọ́wọ́ ìdí àwòwò dání tani ọ̀la lè fún nu wa ní ìsìn kò sí kò sí lónìí nìsín oúnjẹ náà jẹ sílẹ̀ ọ̀la òfin mọ́ tàtàlẹ́sí ọ̀la gbára rẹ̀ nínú wa tó ẹnìkan wá ní ẹ̀dàpọ̀ ẹran lọ òun ò ní tò àti mọ̀ pé mùsùlùmí parọ́ àmọ́ tẹ́ni tí ń sọ̀rọ̀ bá parọ́ tẹ̀wọ̀n kó lọ́mọ́ àmọ́ dáhà máa ní pé mùsùlùmí parọ́ sọlá bá rọra dájọ́ fún so sẹ́mi pé nígbà tó lọ wá tá a sì mọ ike tá a níyàn lé tí n táwọn ń bò ká dà láti fún un tọba parọ́ àbọ̀ sóòótọ́ ìwọ ti gba aládàá tẹ̀ ntì máa dáhà láyé nù títí máa jẹ́ kiri rí ọ̀pọ̀ ńlùkanù o ìdíkẹ́ máa wá wá di òtòrò ẹ ṣé òtọ́ ní sọ ẹ ọkùnrin yẹn òkúrọ̀ à ọlọ́run ọ̀bẹ ọ bọ́ọ̀ bá ní fún bọ́ọ̀ bá ní gbàdúrà torí pé kò sẹ́ni tó ní làákà yìí tí ó sì ní ní bùkátà tí ó wàá máa má dìde pé ẹ̀ràn mi lọ́wọ́ torí àbùkù ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gáà o ní bùkátà kọ́ á dìde pé ẹ̀dá kùn jẹ́ máa wọ́n fẹ́ kẹ́ ẹ̀ràn mi lọ́wọ́ àbùkù ti ń bẹ́ẹ̀ bẹ ga tó lò ní làákàyè àmọ́ tó o bá ní bùkátà sẹ́pẹ́rẹ́ ni ò ní kà fún abùkù tó ní ti ń ṣe ọ́ ju gbogbo eléyìí lọ níyẹn kan ọba wa lójútì bùkátà òun ó dìde kí ẹran mi lọ́sẹ̀ ẹ̀ kó lọ́mọ̀ ọlọ́mọ̀ torí délé ọlọ́ọ̀ni kó lè làákù كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون بين الله وبنسي على أيام عمير فوا كلمة جنسي yóò máa ronú. níbi báyìí apá kan nínú àwọn olùmọ̀ wa sọ pé àyà yìí gan fúnra ara rẹ̀ ti tó láti fi sẹ̀rí lórí bọ́lọ̀sì ọtí mímu léwọ̀ kò ẹsẹ̀ bùkátà àyà àti kẹyìn mọ́ nítorí bá a ti mọ̀ pé àlùfẹ́sìmù haram ìwọ ni ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ sọ̀rọ̀ wọn bá ti sọ pé olùdíhìmá ẹ̀sìmù. كبير ومنافع للناس وتوا سوكو قل فيهما اسم لسان وتوني كبير wọ́n lé lè ti tó láti mú àmọ́ pé ìwọ lọ́tí mímu ọtí mímu kò sí nínú lànà kò yí sì sọ́nà fún gbogbo ẹni tó ní ìfi ọwọ́ ara ẹni yára ẹni wèrè ni. lẹ́yìn tọ́lọ̀ ti fún wa ńlá káì nítorí pé tí làá káì bá ti fún ọ̀rọ̀ èèyàn èèyàn yà wèrè ni ọlọ́run bá fún ńlá káì ọgbọ́n ọlọ́run fún ńlá káì ọmọ ẹ̀sìn ọmọ awé ọmọ asọ ọmọ arìn ọwọ́ afọwọ́ ara rẹ ọwọ́ rẹ di wèrè òní máa rìn òní máa sọ má òní máa má sọ̀rọ̀ wọn á ní ẹjẹ́ má dá lóhùn ẹnìkan ò ní fẹ́ pẹ̀lú rẹ dáwà yàrá nítorí pé o lè mú nǹkan kan kó o fi gún un o lè mú ọ̀bẹ kó o fi gún un o lè mú kó o fi fọ́ lórí torí làákà ìlọ subhanallah mùsùlùmí islam tún wá sí nínú àti lòdì nínú àtúnṣe tó ṣe fún wa ni o kí ká má sí nínú àtúnṣe tó fún wa kò náà ní ká má ta tẹ́tẹ́ ọlọ́run bá gbà ká ti ṣe ká fi wówó kádà kajiri ṣùgbọ́n làwọn bá ti tẹ́tẹ́ ó ṣe lé wọ̀ èèyàn gbọ́dọ̀ jìnnà sí ibi tí tẹ́tẹ́ ti ti bẹ̀rẹ̀ ìdí erékeré náà ni à ń dayò à ń dalòdó ká máa bà kókó ara ẹni jẹ́ǹdì ayò torí pé ńgbà tí ayò bá ti pọ̀ jù èèyàn bẹ̀rẹ̀ sí ní ronú pé ẹja máa fowó sí so nítorí kọ́ máa jẹ́ pàǹkan wéṣẹ̀ àkókò kó náà di source of income so àmọ́ gbàtọ́ bá ti lo àsìkò rẹ fún tọ́da nǹkan kí nǹkan ò ní bọ́ nídìí ní ọ̀dà ìwọ náà kúkú ṣe ní ọ̀dà torí délé kájínà ti gbogbo ní ọ̀dà wọn á béèrè ìpè mọ́tíláṣí táwọn ní àyè ibì kan nílùú ibì kan àwọn fura ìpele máa mú tàwọn àti máa mú tí ń gbà míì kótó wa mọ́tíláṣí. pé wọ́n á ní ìdájọ́ ọ̀run àwọn kọ́ ni pé lè má mutí bá mutí bá ẹ má wulẹ̀ pé lè má ẹ pé yìí máa já síwájú láti fẹ́ fáwọn èèyàn kí irú eléyìí fẹ́ ra mú kẹ́ fàjáde tó ń torí pé ọlọ́run lẹ́yìn ẹ má sùn gbogbo eléyìí ní ìsìn ìdájọ́ tó jùlọ ti wá àlọ́ tí nǹkan haram ni ọ̀fẹ́ kírun ọ̀fẹ́ kírun haram ni sọ ẹnìkan á mojú wọn bọ̀ àmì pílásì kó ọ̀fẹ́ kírun fún dání tẹ́lá ti gbóhùn rẹ̀ pín pín báyìí kéèyàn tó lágbára ó gbé wọn sọ sí dání ẹnìkan á tò sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti mú kí wọn àti ẹtù wọn lọ gbọ́ọ́lé tó ń ṣe àá àwọn òbí rẹ̀ irú eléyìí yóò dà tó o bá lè ṣe àti wá àtẹnìkan kẹ ìbàjáde kó mọ́tíláṣí rẹ àkọ́kọ́ fi hàn sí yín lẹ́yìn pé wọ́ yìí ọ̀ gbọ́dọ̀ wọ mọ́tíláṣí kí hàn. torí wàá máa dara fún ó lè tẹ ara abẹ́ náà títọ́ kan tó ọba gbogbo tán. sọ nítorí délé lẹ́yìn náà nígi mú mọ́tíláṣí wọ́n tọ́ sí á tó bá gbé àwọn eléyìí máa kí hàn lódodo wọ́n tún máa bọ́ sí pa ilé ọtí ọ̀rẹ́ wọn gbé ya làkúndínù kún wọlé ẹdín àà làkúndínù kún wọlé ẹdín tó àfìlọ̀kulọ̀ lọ́mú pílásíkọ́ pé ya súnà ní tọ́sí ya súnà bá ẹ pé ya súnà súnà tọ́fẹ́ súnà kára rẹ̀ ó lè bá a jẹ́ pé inú sún súnà bá o súnà dáná bí sọlá àtúnà ọkọ̀ gbogbo bàjẹ́ ni àmọ́ lọ́pọ̀lọpọ̀ wọn ò ní lè kọ̀ fún wa tẹ̀wọ̀n pé <laughs> so àwọn ọlọ kẹfẹẹri gan síwájú kí islam ojú dé ìgbà tí wọn tún káàbà kọ wọn ti ṣe condition wípé gbogbo owó tíyẹn bá rí lọ́nà haram gbọ́dọ̀ fi dá sísẹ́ yìí gbé wa ni ẹ wà máa fún alówó gbogbooro mọ́tẹ́láṣí kí n abẹ́ fi ṣe táwa nídìí àbẹ́yìn nídìí owó gbogbooro ọlọ́dà fún mọ́tẹ́ kí ti dá wọ́n á kó owó sẹ́pẹ́ owó burúkutu làá máa wá gbà pé kí abẹ́ fi ṣiṣẹ́ ọlọ́ọ̀ níta fẹ́ kọ́ mọ́sálásí ní sẹ́ni kan wá ọwọ́ á ní sọ owó yìí o ọtí tó ń tà ló ń tiri is fifty million naira á pè gbé ẹrù rẹ kó gbé padà á nídìí ẹ orí ẹ tún dàrú á nídìí ẹ àmẹ́yìn ọ̀sọ̀ pé àdúró owó yìí bá àdúró owó yìí bá wò kò sá dúró nínú owó haram kò sì sí ọ̀wọ́ nínú owó halal so halal làwọn fẹ́ àfẹ́ haram torí délé ọlọ́kọ́ràn wa lọ lórí àtìlẹ́mẹ́sì tí ń fẹ́ olúwa jìnnà sí bàjẹ́ ọlọ́run ọba à ń bẹ̀ ọ́ àwọn ẹni tí wọ́n fi ọtí mímu jàrá bá ara wọn ọlọ́run dákun gbà wọ́n kú gbà wọ́n kú lọ́wọ́ ọtí mímu lé wọn jìnnà sí fi ìkórìíra rẹ̀ fún ọlọ́kàn tí àwọn náà mọ̀ pé wọ̀ ni nítorí pé ọtí yìí ti ń kà wọ́n lábùkù ọjọ́ ti pẹ́ wọ́n ti mú wọn tẹ̀sán ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n wọn ò tí gbọ́n ọlọ́run dákun dé wọn gbọ́n ọlọ́run dákun dé wọn gbọ́n ẹ̀mọ́ ìsòkòtò níyàwó wọn ti pọ̀ sí gbẹ́ńbẹ́ńbẹ́ àìmọ ìsòkò tó wọn ti pọ̀ títọ̀ ń bẹ́ńbẹ́ torí pé bọ́mù tí bá tó ara tó tó ara kò ní mà àlọ́ ṣùgbọ́n tó lọ́n fi yàn mànà tán èèyàn dúpẹ́ fọlọ́ bí bàbá kan ti darúgbó níbi ìjẹrin ń sàlàyé fún mi ó ní nígbà tá à ń sọ̀rọ̀ ń sá ń sọ òyìnbó ń sá ń sọ òyìnbó máa wò pé á ah, bàbá ti ń gbé kànga bó lẹ́sìn bó bó báyìí. wọ́n á ní hà ah, ti làwọn tẹ́lẹ̀ táwọn ti gbàrígbàjẹ́ ibi tó ti bá wọn dé nìyí la ilaha illallah mùsùlùmí ni nígbà bá ń dúpẹ́ fọlọ́ ìtọ́sí bá wọn dé ìtọ́sí bá wọn dé ní pé àìmọye ń dáńjọ́ mu tó ti àlákàdá ẹ̀tọ́ yàwó èrè pé àwọn mú bẹ́ẹ̀ dá mi ni pé ń gbà ní àwọn máa wò bẹ́ẹ̀ nìkan ọ̀gbọ́n àgbo mu ti bẹ́ẹ̀ tí ọba ti mu ti bọ̀ ìtọ́sí bá wọn dé irú wọn ọlọ́run tó ní ìdáwọn ẹ̀jẹ̀ kù ọlọ́run sì ní wọn lò fún Islam tó làwọn ti sẹ́kù ní wọ́n ti ẹ̀sìn lọ́ọ̀ni tó ń torí délé àwọn míì náà tí ó ti mọ̀ lọ́jọ́ iye wọn lọ́lé wọn jìnnà tó ti bàjẹ́ ọlọ́run ọba àwọn ilé ọtí tó ti kọ́ àwọn ní sọtí tàbí ń sọ ọmọ èèyàn lọ́nà tí wọ́n ronú pìwàdà káwọn náà di pé wọ́n ń sọtẹ pírímíà wọ́n ń sọtẹ sunlight téèyàn ọmọ fi wẹ̀ kì í ti pé ká máa wá sọ tí ká fi máa da ayé wù káwọn náà máa ti pure water kì í ti pé pure water àbí poison water sẹ́yìn pé pípí náà gbogbo ẹ̀ tó nítorí di eléyìí báyìí káwọn náà wọn ti fi ọwọ́ dà kó wọn máa sọ sí torí pọ́ tí wọ́n fi ń ba tèèyàn jẹ́ ni ẹni tí ti ń sọ sí lábúlé tó ṣe pé lábẹ́ ilé tiẹ̀ ló ti ń sọ sí tẹ́pẹ́ ògógóró nǹkan kan ọlọ́dún àwọn olórí tó wà dà wọ́n sí wọ́n ti ń jẹ́ ọ̀dà ìwọ ọ̀fẹ́ kọ́ máa jẹ́ ọ̀yà wèrè ó sì ń ta tọ́mọ ọlọ́mọ ó fi ya wèrè fún wa torí di eléyìí ọlọ́kọ́ sànù wa subhanallahu walhamdulillah ashhadu an la ilaha illa anta

so ẹlẹ́yìn òtúmọ̀ sí kankan àwọn èèyàn nípa àwọn èèyàn àwọn èèyàn máa lọ ra pọ̀ tó nípa mu ọtí kí á lọ sí lọ́mọ máa mu àgbo tí wọ́n fọtí ṣe ló mu ọtí ló mu jàmá ọtí ló náà nù sí àtọ̀ torí de ilé kájínà sọtí mọ́ mi à ń fi ọtí fi kí àgbo kí lànà fún mùsùlùmí mùsùlùmí ni wọ́n wé ṣe kékeré kò sí tí ọ̀tọ̀ lọ́dọ̀ kẹfẹ́ rí tiẹ̀ lóró òun kò lófin kàtí ń tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ lófin rẹ̀ òṣùwọ̀n mùsùlùmí ni wọ́n ìwọ gbọ́dọ̀ jẹ́ pọ̀ ń sàgbó fáwọn èèyàn wọ́n jẹ́ pé ọtí lẹ̀ ń ṣe ògógóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tọ̀ rárá ẹbomi sí pẹ̀lú òkú ọlọ́run yóò ṣiṣẹ́ omi tẹ́ bá fi kì yóò ṣiṣẹ́ ìgbàgbọ́ yín ti lọ sí tì nípa ló jẹ́ pé tẹ́yìn ọba ti kọ́ títí ẹgbà pé ń ṣiṣẹ́ ẹ fomi lásàkì ẹ fi pepsi ẹ fi kì seven up sprite tó bá jẹ́ pé ẹ fẹ́ fomi lásán sí tó àmọ́ pọ́tí pẹ̀lú òkú ọlọ́ọ̀tẹ̀ bá mú kò ní ṣiṣẹ́ àbẹ̀lọ̀ ń bẹ̀ gbogbo àgbóṣe bá kọ títí ọlọ́mọdé ṣiṣẹ́ ẹ̀dá mi. Èsì pé àdúrà èyí wá. a bá fẹ́ ta fóònù lẹ́yìn ọ̀nà bá two hundred five hundred one thousand ten hundred ní ọ̀bá náà tí wọ́n fẹ́ gbèsè báwo ni ẹ̀jẹ̀ ẹ̀wọ́n ẹ gba iye báyìí bẹ́ẹ̀. tó túmọ̀ sí kọ́kọ́ yẹn ní láyé tẹ́tẹ́ náà nítorí ni pé láyé àbọ̀ ọmọ gbowó kó tó padà máa pa ní káàdì tó máa rà àbí òye láyé àbọ̀ kò owó sọ̀rọ̀ kí tó rìsọ́ọ̀tì sí náà nù ṣùgbọ́n pẹ́ dáhùn sọ di tẹ́tẹ́ mọ́ra two hundred naira. ìgbà tí mo yẹ bọ́ọ̀lù rẹ̀ wá two hundred ń bẹ tẹ́tẹ́ ni. sọ àwọn kan tó ti ẹgbọ́n ṣe ni kí láti pilẹ̀ o nídìí láti ra láìní wá mu. ó kúkú máa fídì rẹ̀ tó fídì ní tí wọ́n bá ń fídì ẹ̀ èédú wọn ni. ọjà bó ṣe jẹ sẹ́yìn fún àwọn àwọn èsè mùsùlùmí tẹ́lẹ̀ náà wọn ò sì mọ ìsìláàmù wọn ò sì béèrè lọ́dọ̀ ẹnì kankan àbí òye wọ́n dàbí ìgbà tó tún fẹ́ béèrè pé tá a bá wá ra ń kọ́ o ẹ ti ra à ń bẹ lọ́nkọ́ náà bòrò kọ́nà òforí sí wa náà wà ní ìdílé. ọ̀rọ̀ pé tí bá mú dáa nìkan lè pa ìwádìí ṣàlàyé. nítorí pé ọba mu púpọ̀ rẹ̀ yọ pa ọ́ kínkínní rẹ̀ bíntín rẹ̀ tó kàtọ́ sẹ́nu haram ni sọ̀rọ̀ fún ọ́n kí agbó fún sẹ́lẹ̀ haram. ọlọ́run ọba kò fi ìwòsàn wa sára tó ṣe lé fi para. tọ́ wọ́n níbi àgùntà béèrè lẹ́ẹ̀kan ìyẹn kan lọ́ọ́ ra àgbo bá jẹ́ ẹni ọmọ tí wọ́n ti fi níta wíì tó bóòlù yóò ti wá sí téèyàn ti dàgọ́n téèyàn bá ti mú téèyàn fi fura màtúntò pé wọ́n máa mọ̀ mọ́ sí ọ́ wà lọ́ọ́ dání ọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀ ọlọ́wọ́ bó ti forí jẹun ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwà àgùdá máa ń rà á táwọn alágbó kiri ká nìkan tó ti yòrò táwọn máa dààmú ẹ máa wájú ẹ máa béèrè dáadáa o ìmọ̀ ó kòkòrò ìmọ̀ ìsọ̀mù tí o ẹ̀yìn tó bá wá sí ti ẹ má ra àgbo mu lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń ta dológogoro àti ètè ètè dológogoro ẹni tó yẹ kó gbogbo àgbo tiẹ̀ wọ́n ń kó gogoro sí wọn kọ́ sí sí ni ní ìfẹ́múṣe ní kẹ́ ẹ máa ra àgbòmù lọ́dọ̀ rẹ̀ kẹ́ ẹ fi hàn án rú wọn lọ́wọ́ kẹ́ bí ọ̀kan náà mùsùlùmí ni ẹ ó lóun fẹ́ ra àgbòmù so wọn mọ̀ pé àgbo tó ń tà fún àgbo olókogoro ni òun ti dá sọ́nà fún ló ń bá rí i pé ah kí ni ọ̀dọ́ ra wọn bàbá ló ń bá bẹ̀rẹ̀ sí ní bì ló máa ń kọ́ bọ̀nà fún ló ń bì ló ń bì ó ń fẹ́ bí ẹ̀jẹ̀ ó wá fóònù ìjọ sọ fún subhanallah pé tó ṣẹlẹ̀ ní ìyá olórí kú kan kí ló múra ẹ sàánú rẹ̀ sọ pé ló ta fún òṣìṣọ́ fún gbólógbòóró ni tó ní ti gbólóhùn fẹ́ gbé wájú ọlọ́run ìṣàlọ́ ọlọ́run kò torí pé wọ́n ọ̀ máa máa tó sọ fún ọ pé kòkòrò ni ọ á ní ẹ bá mú un tó ń torí ẹ̀ à ń bẹ lọ́nkọ́ lọ́n forí jù ọ́n ti parí rẹ̀ parí kò sẹ́la mi. Thank you. 那就是啊。 tí wọ́n ní kọ́ tí wọ́n ní kẹ́ ẹ̀ sanwó kan tọ́ni lẹ́yìn sí problem. sukuda ẹ bí wọn lè rìn wọn fẹ́ sí tó gbogbo bá fẹ́ ń bẹ ẹ gbọ́dọ̀ mú inú ọmọ sẹwọn pé gbogbo nǹkan ìwádìí lẹsẹ kí lẹ fi ń ṣe ní gbogboro wà bí abẹ́ òsì mbẹ́ ẹ bí wọn lè rìn àpò gbogboro àti kí gbogbo bá gbogboro náà. ẹ ṣáà ní pé mítà lọ́jù ṣáà ní pípẹ́ náà. náà mítà lọ́jù. àdìsí àrí pípẹ́ náà. a omi ni Yusuf ìdúgbò lóde pé visa lottery ọ̀fẹ́ lọ Amẹ́ríkà tẹ́tẹ́ la ṣàkàbí láàrin àwọn náà ti pè lóko rẹ̀ lottery wọn ò gbé pamọ́ tẹ́tẹ́ nìyẹn owó lọ́fẹ́ fi rówó fa pẹ̀lú amẹ́ríkà kò dé amẹ́ríkà náà so eléyẹn tẹ́tẹ́ náà wọn kò tẹ́ ẹ sí mo gbé pamọ́ rárá ni náà amẹ́ríkà ṣé òní ra fọ́ọ̀mù kankan òní òní lọ owó gba special visa tọ eléyìí ní àlùkò àgbà nà. ọ̀parí ẹ má mú kó dà ẹ́ tó ti yé wọ́n ní kínkínní rẹ̀ á máa pa ẹ̀ wọ́n bá ti bomi já ó dàbí ẹmu tẹ́nìkan bí ìrìkọ́ ẹmu àbí òye ẹ bá mọ̀ tó kọ́ dà ẹ̀ nàá nàá ǹgbọ́ alhamdulilayi wọ́n ní àgbo náà fi sí sí àrà mi rárá o halal ìtọ̀ màálù ìtọ̀ àgùtàn ìtọ̀ àgbò ìtọ̀ ewúrẹ́ ìtọ̀ ràkúnmí gbogbo ẹ̀ halal àwọn àtọ̀ ìdájọ́ wọn ni ìdájọ́ ẹran tọ́ta rẹ̀ jáde ẹranko tó bá tọ́ka jẹ ẹran rẹ̀ ìtọ̀ rẹ̀ náà ẹ̀tọ́ ni a lè mú ìtọ̀ rẹ̀ káfí ṣe wòsàn tó bá dájú pé máa sóògùn tó bá nàbí sallallahu alaihi wasallam ṣe fi ìtọ̀ ràkúnmí sóògùn àárẹ̀ kan ti ń da àwọn kan láàmú tá à ń pè ní ọ̀rọ̀ ni yóò ìtọ́ra fún mi ni wọ́n ní kí wọ́n lọ fún wọn wọ́n ti gbádùn tó bẹ́ẹ̀ ìtọ́ màálù náà ẹ mú ṣùgbọ́n kí ni tí ó ṣẹlẹ̀ títọ̀ màálù tẹ́ bá gbé lẹ̀pẹ̀ torí pé ńgbà míì tọ́ màálù tí àwọn èèyàn fi ń sóògùn àárẹ̀ wọ́n máa gbé lẹ̀ máa pẹ́ ó nídìí scientifically káwádìí kí ni ó ṣẹlẹ̀ sí tó bá pẹ́ tí kò ní máa ṣiṣẹ́ à ń pani bí ọtí tí ọba ti ní ṣe kò sí problem èmi ń béèrè mọ́ òṣùpín fún yín ẹ̀yin lẹ́wàá bìrà yín léèrè so nítorí pé tá a bá ní ọtọ́ kẹ́ ẹ fi tọ́ sóògùn ìtọ́ màálù kẹ́ ẹ fi èyí tí ó súnmọ́ lọ́pọlọ ni pé ẹ lọ gbà á àbí òye so ẹ lọ gbà ẹ sì mú àmọ́ tẹ bá ti gbé e lẹ́pẹ́ torí pé ìtọ̀ tẹ rí yẹn ìtọ̀ èèyàn ní ìsìn ẹ̀ríkì tẹ máa ń tọ̀ sí ara páànù tuntun màtọ́ bá yá ní ìsìnkú àná ó lóògùn torí pé àtẹ́ẹ̀dì ọkọ̀ ọ̀nù tọ̀ sòtẹ́ bá gbé tọ̀ lẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ìtọ̀ àwọn ẹranko tẹ rí yẹn ọlọ́run lọ́kàn sí lẹ́tọ̀ sòtẹ́ bá gbé lẹ̀ tó bá pẹ́ tó náà tí ò ní di nítorí pé ẹ̀yin lẹ́ti kọ́ dorí sí mi so ìyàtọ̀ ń bẹ láàrin pé mo lọ gbàtọ̀ mo mú nìsín àtẹ́gbẹ́ kalẹ̀ ọpẹ́ so tẹ bá wádìí rẹ̀ scientifically lọ́ọ́ pé kò yí padà tọ́ àmọ́ tó bá ti ń di pé ń yí padà ó ní ọ̀hún á sọ ìtọ̀ yẹn di bí ọtí so ìgbà ìkọ̀tọ̀ kẹlù náà. ẹ̀sìn ọ̀tọ̀ka jẹ́ nù ẹ̀sìn Islam torí rẹ̀ ìtọ̀ rẹ̀ náà ẹ̀lẹ́bí sògùn kì í ti pẹ́ ẹ̀sìn sògùn owó o ẹ̀ torí pé sòògùn tí mò ń sọ <laughs> ó ní pé ibà mú yàn ọ̀fẹ́ mú inú ń rọ wọn ni kò mú wọ́n ti pé kòkòrò kan kún ara rẹ òfìtọ́ màálùú rà òpin kan mọ́ lọ kírun báyẹn o kọ́ lọ kírun rẹ bọ́tọ̀ o lè fi rárá òsì tó burú ń torí pé tọ́ ni ìgbẹ́ wọn náà gẹ́gẹ́ bí tọ́ wọn ni. Naam. Naam. pépé inú gbàgbọ́ òdodo oníkáàárẹ̀ ọmọ àtẹ̀yàn méjì kéèyàn á rí oògùn tó lè lò sí kọ́kọ́kọ́ gbé fọ́mọ ìyá rẹ̀ kókó wọn ó lò ná hmm, nínú òfin ẹ̀sìn Islam ti bẹ kẹ fọmọ ya yín lọ́lá lórí ara yín ṣùgbọ́n ẹ hàn wówó ṣé tí ọmọ ẹ̀yà yín yẹn ní tí ó fi lo oògùn yàn kó tó di bọ́ dá padà fún yín kẹ́yìn ó tó lò sẹ́ẹ̀ni ti kú so tó bá súnmọ́ pé ti kú ẹ kò lò náà kẹ́ ẹ tó gbé fún náà torí kọ́ mọ́ bàjẹ́ pé fọwọ́ ara yín ti kú para yín sòṣùpọ̀ ni wọ́n á pé ń jẹ́ àbí nǹkan míì tó ṣe kẹ́ ń bùkátà ọmọ ìyá yín náà ń bùkátà kẹ́ fọmọ ìyá yín kọ́ jẹ kẹ́yìn náà jẹ òsì tó burú mbẹ pé gbogbo gbà ẹ kọ́kọ́ fọmọ ìyá yín kẹ́ tó fúnra yín yẹn ilé yẹn gbà míì èèyàn ó ara rẹ ní kó fi bẹ̀rẹ̀ kó kọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ná síwájú kó o tó ṣe fún ẹni tó ṣe pọ̀ ń tọ́jú ẹni tó jẹ́ pé wọ́n lọ ń bọ̀ ara rẹ lọ́ọ̀ kọ́ bọ́ ná kó o tó bọ̀ náà. Nah. alhamdulilayi ẹni tó bá mu sí òfin ṣẹ̀ríà ó dá lórí pé yóò jẹ ẹgbọ̀gbọ́ọ̀lù níbẹ̀rẹ̀ Islam ẹgbọ̀gbọ́jì ni wọ́n máa ń nà wọ́n pàtó di láyé àwọn sàábé torí pé òfin ṣẹ̀ríà òòlù kò mú wá pé dandan ẹgbà yẹn gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ pàtó di láyé àwọn sàábé wọn ò fi tó bá mu sí ọ̀sọ̀sọ̀ tó sọ̀rọ̀. tó bá sì sọ̀sọ́kùsọ nínú sọ̀kùsọ náà ní kọ́ parọ́ ìdìnnámáyà torí rẹ̀ náà ti ń pọ́n ọmọ ànàwọn lẹ́gbẹ̀ẹ́ ẹni tó parọ́ ìdìnnámáyà ẹgbẹ́ ọgọ́rin ní ẹni tó mutí. kódà wọn nú kan ìdáhùn olùmọ̀ gbogbo wọn wọn ti ti fẹ́ kí tó bá lákòókò ẹ̀nà tó ìwé ní tó ta tètè kò sí nǹkankan tó wà nù sẹ̀rí àpérú ìyàbá ìpàtó ní kẹfì jẹ eléyẹn tàrí ìrìn wọn sì fún ìkìlọ̀ ìkìlọ̀ rẹ̀ ó lè gba kọlọ sọdún kan lẹ́wọ̀n ó lè gba kọ́ máa jẹ gbọgbọgbọrún pẹ̀lú ẹ̀ lójoojúmọ́ nítàdájọ́ bá rí ni nígbà ní kìlọ̀ náà àríkùsọ̀. àwọn kọ́ ni pé ló máa ń ṣe kútùbà mùsùlùmí ni wọ́n ń bá wí tí mùsùlùmí bá ti gbọ́ pé wọ́n ń ṣe kútùbà kò gbọ́dọ̀ sọ̀rọ̀ àsìkò tá a gbọ́ pé wọ́n ń ṣe kútùbà à gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn àmì mọ́tíláṣí àbáwá ló mọ́tíláṣí lókun bá tó ṣe pọ̀ ń gbọ́ wọn ni wọ́n ń bá wí eléyìí túmọ̀ sí pé tó máa sálámà sí ìyẹn ọ̀gbọ́dọ̀ dáhùn ṣùgbọ́n lè fọwọ́ dáhùn ẹni tó sálámà màtó wọn mọ̀ ẹ̀yìn wá báyìí máa asalaamu aleykum aleykum salaam wọn ti ń sọ kutuba so bàtà ń sálámà sí àwọn ọkọ̀rí táwọn fọwọ́ táwọn gbàtẹ́ bá wá kírun táwọn sọ wà aleykum salaam àti sálámà àti sọ̀rọ̀ náà máa ń sọ kutuba náà aleykum salaam. àwọn. a ti sọ ọba lọ ọba tó mọ bó lè fẹsìn rẹ ó lè dáàbò bẹsìn rẹ ó sì lè pèèyàn síbi ẹsìn rẹ àbí òye wọn lọ máa pèèyàn sí islam sáà náà máa pè ọ síbi kẹfẹ àwọn ti mọ gbogbo èèyàn ló ti mọ bíbẹ sí ó ṣe gbogbo ma bíbẹ̀ ṣe rí torí pé ìtumọ̀ ma bíbẹ̀ ṣe rí kò sóòtọ́ mẹ́ ìwà kàtá ọmọ àtá táwọn ẹni ń kàwé ń ebi nu bíbẹ̀ ṣe rí nù àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àárín òwò àwọn obìnrin ọmọ ṣe So, torí pé gbogbo ń táwọn ọmọ iléèwé ń ṣe jẹ́nẹ́rálì abẹ́ńtọ́ kàwé ń ṣe jẹ́nẹ́rálì bóyìnbó tó gbé wá ṣe ń ṣe lù rẹ̀ làwọn náà ń ṣe yẹ́n bó ṣe pé ń tó bá ka kí ó jẹ́ bí wọ́n ṣe ń ṣe lù Islam lòun náà ń ṣe àbí òye wọ́n wàá mú ètò ọba ń fẹ́ ṣé bùkátà lọ fẹ́ lọ àbí lù iná ní sẹ́sì. ẹni tó náà ọba bá fẹ́ sàn ní ẹ̀rí tó kàwé Islam tuntun ṣẹ́kù lára rẹ̀. ìwé òun fúnra ara rẹ̀ ẹ̀kọ́ ni ṣùgbọ́n àwọn ẹ̀sẹ̀ tí kàkà wà lọ́wọ́ tó gbéwè wá ni ọmọlúwàbí wa mú wa ta ọmọlúwàbí ọ̀gbọ́dọ̀ mú wa ta ní ìsìn nínú mẹ́dísìn kò sí nǹkan tí ń jẹ́ wọ́n máa ní kíni kíni wọ́n ń bò àbẹ́yìn ọmọ nínú ó ní kí ni ihò lásán kí ni gbé pamọ́ wọ́n ti so tírèènì wọn débi pé ihò náà ti ya kúrò ọ̀wá sì ti yẹ kí ni bẹ́ẹ̀ ẹ̀sìn tó bá pẹ̀lú ẹ̀kọ́ tó máa jẹ́ kọ́ máa dán kọ́ máa ṣáìn ṣùṣùgbọ́n tí èèyàn máa lọ sí Europe kì í ṣe pé ìwé òun fúnra ara rẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn dìdàkudà but the so called freedom òmìnira táwọn sọ pé àwọn níwò lọ ba ìlú òyìnbó jẹ yìí ti pé òwe yìí tẹ kọyìn ṣùṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ pé tó bá kàwé òun náà mọ̀ pé fírídọ́ọ̀mù rọ́ọ̀kan fírídọ́ọ̀mù rọ́ọ̀kan ló náà á dàdàkúdà. so torí di eléyìí ló ti jẹ́ pé nílùú òyìnbó láti pé fírídọ́ọ̀mù débi pé wọ́n tún máa ṣèwọ́de pé ẹ̀jẹ̀ kí àwọn ọkùnrin káwọn máa bára àwọn ṣèrà ó tún máa ti wọ́de pé àwọn bàbá bàbá ẹ̀ jẹ́ káwọn ọmọ ọmọ àwọn ọmọ kéékèèké káwọn ọmọ bá wọn ti rà nù wọ́n tún máa ti wọ́de ilé ẹ̀rọ àpò fírídọ́ọ̀mù òkúwò ni sọ́dà òkúkú dá wọ́n ní ẹ̀jẹ̀ kéèyàn rìn bó ti fẹ́ kò bá máa rìn wòwò ẹ̀rẹ́ lómi tí ò ní wọ kankan sára rẹ̀ ẹnìkan ò ní dá dúró ẹ̀rọ àpò torí tọ́lọ sí wàhùn kì í ṣèwé lọ́wọ́ bàbá the so called freedom nti wọn wọ igbe France àbí French Revolution obi madam French kọ́kọ́ ti revolution ní Europe wọn fẹ́ bọ́ lọ́wọ́ churches torí churches mú wọn lọ churches jẹ wọn ronú táwọn kan wá ń kú sí ṣọ́ọ̀ṣì lọ́rùn nísìnyí torí ṣọ́ọ̀ṣì jẹ wọn ronú ntí pásítọ̀ bá sọ lẹ gbọ́dọ̀ gbọ́ ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ dánù sí yín rò bí ọba ní science and technology kan àwọn ọ̀rọ̀ ọmọ náà ti pa Galileo nígbà tó sọ pé ilẹ̀ rí bá kan tó ń à ìwọ wọn mú un. tó àwọn wá wá ikú káwọn ní ìlọsíwájú torí pé nìsín ọ̀gbọ́dọ̀ ronú àti tí ọ̀gá tó ti bá wípé kò ronú pa rẹ̀. ètò ìsìsì inú Islam ẹ̀rọ kan ìmáàmù olóńgbò ọmọ ronú ìmáàmù olóńgbò ọmọ ọmọ ti bàálù kókò ìmáàmù olóńgbò ọmọ lọ sùkúù kọ́ lọ kẹ́kọ̀ọ́ gbogbo ẹni ti sọ eléyìí kọ́ adùnnú nìmọ̀mù lọ́sọ fún màtọ́ pé gíní dàmọ́ ló wù ọwọ́ wọn má wọ̀ dúdú ló wù ọwọ́ má wọ̀ funfun ló wù àtẹ nìmọ̀mù lọ́sọ báyìí kò sí rẹ̀ náà freedom freedom tó nítumà lọ́wọ́ àtẹ̀gẹ́sẹ̀ freedom wèrè o àtẹ̀gẹ́ freedom wèrè ni pé àgbàmọ̀kàlà ní ìfẹ́ bọ́wọ́ kó pẹ̀ kò sí bọ́wọ́ mú búrẹ́dì tó fi sẹ́nu ṣé freedom nù àbẹ́ àìgbádùn ọjà dúpọ̀ àìgbádùn nù ìgbẹ́ nítorí de ilé ìlú ti dẹ́pẹ́ Islam ló mú freedom òdodo wa bàtà ti ṣe French revolution bá àwọn fẹ́ kó mọ́ church lọ́wọ́ ọwọ́ àti nǹkan mi oríṣiríṣi àwọn ọ̀wà burúkú kálukú ṣe ń tọ́ba wọ̀ sọ ń tọ́ba wọ̀ ìtumọ̀ freedom sí àwa náà sábà ń kẹ́kọ̀ọ́ tóyìnbó mú wa àgbọ̀dọ̀ sọ lákàìwá mi nítorí yí ọmọlúwàbí ní ká máa ṣe nítorí ọba yí ọmọlúwàbí àgbọ̀dọ̀ ṣe ọgbọ̀dọ̀ torí kọ kàwé kí bàbá màmá rẹ̀ wọ́n ajá máa sọ kàmá èèyàn gbọ́dọ̀ torí fún káàwé kó wá jẹ́ pé kò yọ ọmọ gbogbo èèyàn pé apárí ni wọn ò nìkan ló nírun lórí so gbogbo eléyìí lẹ́nu kẹtẹ kàmú tó subhanallahi walhamdulillah ashhadu an la ilaha illa anta astaghfiruka Thank you. ìkan wà lọ́wọ́ mi.